أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته mo rò ẹ bá káyọ̀ fóònù wọn sí flight mode àbí silent fóònù ọgbọ́dọ̀ gan nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá ń lọ sórí tó lọ àwọn obìnrin nìkan làwọn bí mo bẹ lọ́hùn ọlọ́run sọ wá lóbìnrin tí ó wà lìjẹ́ náà so torí náà kálukú wa ká jókòó dáadáa ká fara balẹ̀ so n ta fẹ́ sọ́pọ̀ àsìkò ìrẹ̀lẹ̀ tó ìyẹn ni ó fà mí ò ní jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà màá lọ straight sínú topic ìfẹ́nìkà ti sọ̀rọ̀ ní comfort of aljanna and its deeds nàìmù aljanna nàìmù aljanna wa àmàlùn tó yóò fi aljanna ìgbádùn wo ní ń bẹ fún wa lálìjẹ́ náà àwọn iṣẹ́ wo láàdẹ̀ ṣe táàfì lẹ́tọ̀ sí ìgbàdùnmọ́ sẹ́rí kọ́lọ̀rọ̀ láwọn ìròyìn àlìjẹ́ńdẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ọkẹ̀ máa rò pé kí wá ní wàhálà wa pọ̀ tó láyé ìyẹn làwọn kan ṣe fi ìsìláàmù lẹ̀ tán lọ ṣọ́ọ̀ṣì kò sí wàhálà kan ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tó bá ti lè lọ ṣọ́ọ̀ṣì sunday kódà tó o bá lọ ní sunday eléyìí ò ní dá padà sunday ti tó ń bọ̀ fámìlì ọkọ rẹ wọ́n tó ní wedding ẹ̀yin lẹ lọ dáná ilé di sunday kẹta kó tó ráyè sunday méjì tó ò ní dá padà ti ń tó aleluya mẹ́mbà church gidi lọ́jẹ̀ ṣùgbọ́n ní islam tó kí ṣubú yìí ó dá padà kí zuri ọ̀ràn yẹn ó dá padà tó ọba kásírì kí padà tóbìnrin bá jẹ ààwẹ̀ torí lórí tí ó jòbìnrin ọwà lè jẹun náà so torí pé obìnrin ọ̀pọ̀ jù lọ náà mọ̀ bọ̀ wà bẹ́ẹ̀ láìpẹ́ sáà máa bá mi lọ so ìyẹn ló fa arọ́pọ̀lọpọ̀ èèyàn bí obìnrin kan tí mò ń wò mí lẹ́kọ̀ọ́ Yusuf Akadi láìpẹ́ ìkọlọ́sàn àbáyẹ lẹ́sàn rẹ̀ tó gba Ìsìláàmù ní Ọ̀ṣun state nínú Ramadan tí mò ń wo fídíò yẹn so obìnrin yẹn Ọlọ́run padà sàánú òtí gba Ìsìláàmù gba ìṣẹ̀lẹ̀ ló ń ṣe tẹ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wá ń sọ áàmù ah, wá rò pé mélòó ló àwọn obìnrin náà ṣàgbákò ọ̀rẹ́ ló jẹ́ òfé kèfèrí bóyá torí pé ní wọ́n san lọ ṣọ́ọ̀ṣì èèyàn náà rò pé kí lọ́wọ́ à ń bẹ̀ lẹ́yìn kọ́ lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kan bẹ̀yẹ̀ kọ̀ọ̀kan tẹ́ bá ní sọ òru ìsìláàmù rí báwọn. ọ jẹ́ wàhálà bá jọlẹ̀ twenty four hours lójúmọ́ ṣubú jàmọ́ sóyè àbí òye á kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹni tó bá jẹ́ ni ọlọ́run jù nínú wa ẹ jẹ́ ká lẹ́ni ọlọ́run jù nínú wa ó fi twenty minutes ó fi kí ṣubú yìí twenty minutes ó fi kí zúlì ó farabalẹ̀ lórí ìrun asiri magribi ìṣáì ẹ fi twenty times five ó jẹ́ hundred minutes that is one hour forty minutes ó ń tọ̀hún ò tí ì lo two hours nínú twenty four hours ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin náà wà nínú mi dùn pé kìí sáwọn ọ̀dọ́ nìkan lọ́wọ́ àtẹ̀yìn àgbàlagbà náà wà nínú ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tán bá gbá android phone mu lẹ́yìn ìṣáì ọmọ ẹ̀yìn ò ní sókè di two a.m. kò sí rọ́ńbẹ́ ẹ̀rì jọ́ ọmọ tẹ̀pá kan tó bá kọ́ tẹ Facebook tó tẹ̀pá kan wákàtí kan yóò tó bọ́ sí WhatsApp pọn kan yóò bọ́ sí imo pọn kan yóò bọ́ sí Telegram pọn kan Instagram yóò bọ́ bẹ́ẹ̀ YouTube jama ọ̀wà ní sùn sẹ́rí tá àmọ́ nítorí táwọn ọmọ wa the next few years àwọn ọmọ ní mental problem addiction to social media yóò fà àwọn ọmọdé tí ò ní lálàáfíà torí wọn sùn orun tó yẹ ká sùn àwọn ọmọ òtún mọ̀wé máa lọ́jọ́ kan máa wá parí iṣẹ́ kí wà ẹ́ẹ̀kì parí iṣẹ́ yunifásitì làwọn lẹ́tọ́rà ọkùnrin ṣe ń bá àwọn ọmọ obìnrin ṣe sì náà lọ ó kúmọ̀ pé kọ́ mọ̀ òṣèlú lápáàsì ẹ̀mí àdáwọn méjì tó ń wárí súdẹ́ǹtì tó ọ̀pọ̀lọ́dù píṣọ̀ 34 sí sọ́ọ̀tì ẹ̀ ní wọ́sáàpù kí ló ń ṣe 34 staples irú ta ó ń fẹ́ ẹ̀sáàmù lọ́wọ́ yóò tó máa ó tó fẹ́ ẹ̀sáàmù àmì ẹ̀sáàmù màkàn ó gbé Facebook ó gbé sí ogun ẹ̀ síbà àwọn eléyìn lẹ́ni ọmọ ìwé ọmọ tí òfin ló wò ẹ wá wo tọ́lọ́run tá a ṣe

so torí ọ̀rọ̀ àdìjẹ́ náà la fẹ́ sọ ẹ tó dẹ̀wà àdìjẹ́ náà yóò ṣe sùúrù ara sùúrù náà ni pé ká tẹ̀lé instruction náà ẹjá mo bá wà sílọ torí ọlọ ibi tá à ń lọ pọ̀ ọ̀dẹ̀ bá sì kù program pọ̀ gan ọlọ́run gbà lẹ́sìn náà nínú ìsìláàmù àwọn kan wà abẹ́yìn tẹ̀ ẹ̀jẹ̀ yà yìí pé ìsìláàmù ó ń do òru mú ní ó ní ẹ̀mọ́ olùjáàbù jẹ́mọ́ ẹ kọ̀ǹpí àjáàbù ìtẹ́yìn lò pẹ̀lú ẹ̀kú eégún eléégún aṣọ òórùn ló wọ́n wọ̀ ìjáàbù aṣọ tó nìtì ni ẹ lọ ẹ wá kọ̀ǹpìà yẹn pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ tán bá fi sínú ewé àtẹ̀kọ́ tán sílẹ̀ yànmọ̀kàn èwo lẹ́ẹ̀jẹ̀ ń bẹ ẹ̀yin obìnrin lẹ wà nú ewé tẹ́ bá ti ń lò jáàbù gbogbo ẹni tí ń sígbà yà á lẹ̀ tó ń sí ọrùn lẹ̀ yànmọ̀kàn sẹ́yìn pé nínú àṣà Yorùbá gan Yorùbá ní obìnrin tó wá ní yìgì lórí kè sí rílẹ̀ kè sí rálẹ̀ ẹ wo báwo obìnrin ṣe ti di aṣẹ́wó nù wọ́n ti tú èṣù lẹ̀ báyìí Ramadan ti parí báyìí ṣàwádìí bíbí mẹ́ta lónìí báyìí àáfà gbogbo àwọn tí ń borí náà rẹ̀ wọ́n tún ti dẹnu èṣù padà àwọn kan sọ fún yín pé Islam wa ní ẹ máa borí ó ń do òun yín fẹ́ẹ́ rí wọn tó bá kọ́ bẹ̀rẹ̀ sí nílò jáàbù já páàrin oṣù kan àkọ́kọ́ lẹ́yìn oṣù kan báyìí ó ti di normal inú fi já sí pé bẹ́ẹ̀ ṣe ń lò jáàbù yẹn tọ́ba fi lè mọ ooru mú yín pẹ̀lú jáàbù kì í ṣe jáàbù ló fa ooru èmi tí mo jọ́ kan tí mi ì lò jáàbù èmi náà fi lò ooru tó tútù bá wá ń fẹ́ ní òòlù pẹ̀lú jáàbù ẹ tó wá rí mú sí sàtọ́ náà lò jáàbù yóò tẹ̀sẹ̀ mọ́ wá bí blanket tí ó ṣe kéde o tí ó dàbò òtútù náà tó mọ̀ wọn náà pẹ̀lú jáàbù torí pé ìjáàbù ló ṣe pẹ̀lú òtútù àtòoru it's normal dress obìnrin tọ́ba ti mọ́bìnrin láàtàn kò sí ìlà kankan bẹ́ẹ̀ so ọ̀sẹ̀ kéde ah ìwé náà mà ti lo black ọmọ ti lo jáàbù ọmọ ti lo jù ọmọ ti lo glove jẹ́wọ́ fi ọ̀sẹ̀ ẹ̀yẹ ká ní wọ́n fi ọ̀sẹ̀ ẹ̀yẹ fọ́dún kan àáfà tó ọba wọ jáàmù ọmọ ó sì péré mẹ́ gbogbo àwọn bá wá ń fi ọ̀sẹ̀ ẹ̀yẹ wọn ò ní mọ́ ọ̀rí wọn mọ̀ sá fún ọ àwọn tó ń fi ọ̀sẹ̀ ẹ̀yẹ kéde yàwó mọ̀ my dear my sweetie my lover my bready forget ẹ mọ̀ sá fúnra yín ah torí ọmọ ìmọ̀sí lọ́wọ́ ẹgbẹ́ àjẹ́ ó kù jí àlọ́dọ̀ ọlọ́ ọmọ yẹn ọmọ ọ wà lé sọ bẹ́ẹ̀ kì sọ̀rọ̀ dáàdì mi nínú ọmọ ọmọ so torí náà ní kéèkéèyàn má rò pé ẹyìn torí ọkọ rí torí ọmọ mi ní wàá fẹ́ lọ gbogbo àwọn tó torí wọn fẹ́ lọ yẹn nígbà tó ọba wọ náà wọn ò ní mọ̀ rí náà ibùn táwọn gan bá tó wọ náà ẹ̀ tó máa sá fún olórí mẹ́jọ tó kó bá mi lónìí ó ti máa ń jẹ fílàlà hundred kọ́mọ́sọ̀ ní two hundred yìí ó ibùn ẹ̀ tó máa sá fún ayé nu so láti gbọ́dọ̀ sọ ṣe tọ́pìkì tá a fẹ́ sọ yìí ẹ gbọ́dọ̀ gbọ́yé ìròyìn wo ní bẹ lálìjẹ náà tẹ́ ẹ bá ti mọ̀ ròyìn àlùjẹ náà àti gbádùn rẹ̀ yóò jẹ́ mọ̀ pé gbogbo ń tẹ́ ẹ ṣe láyé kò ta lìjẹ̀ náà bí ìbàtọ́ ọlọ́run fẹ́ ṣe bònáńsà òun làlìjẹ̀ náà ilé ànábì sọ́lọ̀ láàrin ọjọ́ pé gbogbo yín ẹ lọ ọmọ kèé ṣe iṣẹ́ yín ní ó gbé yín wà lìjẹ̀ náà iṣẹ́ yín ọ̀jẹ̀ sábàbí ni èyí ọgbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ kọ̀gbọ́dọ̀ mọ́ kírun kọ̀gbọ́dọ̀ mọ́ gáàrí kọ̀gbọ́dọ̀ mọ́ nìyí mẹ́rin ṣùgbọ́n iṣẹ́ yín kò tó gbé yín wà lìjẹ̀ náà ìlà bi rahmatillah àfi pẹ̀lú àánú ọlọ́run torí àánú ọlọ́run kí n bẹ lálùjẹ́ náà ju iṣẹ́ tẹ̀ ẹ ṣe lọ torí náà má jọra ẹ lójú mò ń lo jáàbù mò ń bojú mò ń lo sọ́ọ̀tì mò ń lo glọ́ọ̀fù ìlé má kírun mọ́ ìjọ tó máa ń lọ mọ́kà ìlọ múra mẹ́ẹ̀ẹ́dógún lọ́dún àáfà ìtàn gbogbo eléyìí wà láìkò tó ti bẹ náà torí pé iná fili jannati máa la ẹnu rọ àti wàlà udnu sami'at wàlà khatar ala qalbi ahad ala qalbi bashar ìtì ń bẹ lálùjẹ́ náà ojú òrìrì tí ẹwọ ní ìṣúra ọba fẹ́mi awó lọ́wọ́ tábìlì lẹ Yorùbá lọ àwọn náà máa di àṣírí tábìlì Nàìjíríà lọ ṣé wọ́n lo àwọn láptọ́ọ̀pù táwọn àlẹ́ tábà sọ pé kí lè túmọ̀ rédíò wọ́n ní ẹ̀rọ asọ̀rọ̀mọ̀gbèsì láyé àwọn awó lọ́wọ́ nù kìí sáyé èsì rédíò ń gbèsì kódà ẹ̀rọ mọ́màwòrán rédíò ti di mọ́màwòrán báyìí wọ́n ṣe ń gbé wọn ẹ̀sọ́ lọ́wọ́ Facebook page wọn ẹ̀ màrá wòrán wọn bẹ̀. nítawọn awó lọ́wọ́ ò rí àwa ṣe kí ni o àárín ṣẹ́wárí tí ń bẹ lálùjẹ́ náà ojú òrìrì kò sí ìlú èbù kò sílẹ̀ lárúbáwá kò sí láfíríkà kèé ṣe irú tẹ́ ti gbọ́ rí pé mo gbọ́ kán nínú mọ́tò yẹn ti wà ní Canada kò sí irú ẹ̀ Canada ẹ̀mí kan ò ronú ẹ̀rí pé kíní kan eh, professor kíní kan ti ronú fóun fẹ́ ṣe irú oúnjẹ yẹn kò sẹ́ni tó lè ṣe lórí àjọ náà ìyẹn láàfin mọ̀ pé ìtọ́lọ̀ ń fẹ́ fún wa lálìjẹ́ náà wàláì ojú tá a ṣe láyé lọ. ẹlẹ́kejì ọdún tá a lò lálìjẹ náà gbére àlelò gbére ilé ayé sẹ́ẹ̀fẹ̀ nọ́mà ni wípé téèyàn bá bá sì kò díẹ̀ ṣiṣẹ́ ká lọ ọ̀fọ́dún mẹ́rin ṣiṣẹ́ kọ́ ọ̀fọ́dún mẹ́rin jẹ́ kì í ṣèpè o ẹ̀tọ́ bá pé hundred years láyé nù wa kí lọ́gbẹ́nu àwa tá a jókòó yìí ẹni tó bá pé hundred years ó lè mọ̀wọ́ méjì mẹ́ta mẹ́rin nù wá kì í ṣépè tọ́lá nàbí wa Muhammad ó ti jẹ́ kó yé wa pé àmọ́rù ummati fẹ́ rí ọjọ́ orí àwọn tó jẹ́jọ èmi ànábì bẹ́ẹ̀ náà sì tíìn wa sabu'in àárín sixty seventy lánàá mú ẹ lọ́wọ́ téèyàn mẹ́wàá bá kú ń kọjá seventy márùn-ún wọn between sixty and seventy ọ̀pọ̀lọpọ̀ wa àní máa wọ seventy one ẹja sòtọ̀ ọ̀rọ̀ kìí ṣépè àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tọ́lọ̀ ọmọ sànú tí wọ́n lò seventy eighty ninety wọn lè wọ forty percent ṣé wá rí ibùn kan sọ pé ah ọlọ́run mo dúpẹ́ mo ti ẹ̀ pé one twenty o ò lè jẹ́rù rẹ̀ mọ́ èmi ẹbẹ̀ náà fi hundred mo ṣe wáyé toró ò ní gbádùn ara rẹ̀ nígbà máa ní ọ̀gbọ́dọ̀ jẹ́ yọ̀mọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ ṣúgàmù ọ̀gbọ́dọ̀ mú mílíìkì ọ gbọdọ jẹ alára ọ gbọdọ jẹ nǹkan olóróró ọ gbọdọ jẹ ilé wà tó kù fún ọ máa mọ̀ gì. kábọ̀ fi wí kábọ̀ fi dé àkàrà àkàrà elépo tí ò tún ní níyọ̀ kọ́ ọ máa ẹja gbígbẹ ẹja gbígbẹ ẹja olómi ọ ti ṣe kí ni o dàrú o lè mu mílíìkì mo ń fi ọ tètè ọmọ làlùjẹ àfá ọpọ́ntẹ́dì láyé náà ó tó gbádùn ààrẹ mẹ́sàgbé àtibáyín pòkọ̀ ó tó mọ̀kọ́lá ọ̀dọ́dọ̀tún àtibáyín ro òdi ó tó rójú ọ̀dàlẹ́ àtibáyín fẹ́ wíìtì ó gbogbo tí wọ́n lọ gbọ́dọ̀ jẹ́ sọ́lá àwọn nǹkan tẹ́pẹ́ tó ọba ti lè jà àwọn nǹkan olóróró nǹkan oníyọ̀ nǹkan onímagí ìfúnpá òkè tó ní o ìwọ góòlù pé sísẹ́mù rẹ ti dà ó sáyé tá a fẹ́ torí ẹ̀ jù bẹ́ẹ̀ náà ni àwa torí ayé tá a ti nílò hundred two hundred years àwa bá àlìjẹ náà for nǹkan tó fi yẹ là ń sọ fẹ́nìkan jò ní pé ọlọ́ọ̀lọ́wọ́ ẹgbẹ́ àjẹ́ ọlọ́ọ̀wọ́ ẹgbẹ́ èmèrè ọwọ́ à ń fi aburú sáwọn èèyàn nítorí nǹkan báyìí torí nǹkan báyìí ó ò lé pọ́ndrẹ́dì láyé má sọ gbogbo tí ń bẹ lálùjọ náà nù ìwọ́ torí ẹ̀ lọ́ọ̀dọ̀ ń lọ sọ́ọ̀sì ń lọ torí àdánwò àdánwò yẹn ò ní kú òǹbẹ wá kú ọ̀ọ́dẹ̀ láyà lọ́dọ̀ ọlọ́run gọ́ọ̀mẹ̀ntì kọ́mọ̀tà sọ́wọ́n alimoyim sẹ́ẹ̀rí mo fẹ́ ká farabalẹ̀ fún tọ́píìkì mo fi lè ṣe preambu káwá bọ́ sínú ibi tá à ń lọ sẹ́ẹ̀rí àlìjẹ́nnà àwọn àfáà ní dárù nàáyì ilé ìkẹ́ni ilé ìgbàdùn ni ilé àádà lè ìbáàdì ìlmọ̀mìnì alìmọ̀tẹ̀kì ọlọ́run pìpì ààrẹ fáwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ mùmí ní òdodo tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run àlùjá náà ò sí fẹ́ni tó ń pọlọ́run ní mẹ́ta àlùjá náà ò sí fẹ́ni tó ń kírun tó tún mú nǹkan mìíràn mọ́ lọ́run ẹni tó ń fẹ́rílẹ̀ yorùbá ìṣòro tá a ní lọ́rọ̀ ṣíríkù ẹbọ ṣíṣe tá a bá lẹ́bọ kìí sí ká lọ gbẹ́bọ sóríta ká mú nǹkan mìíràn mọ́ lọ́run ẹni tó ń sọ nǹkan kọ́ apá àlùjànnà ò sì fún ẹni tó ń sọ nǹkan kọ́rùn fún sọ pé tí mo gbé sọ́rùn ìní ọ̀sọ̀ mi tí mo fi sábíyà ìní ọ̀sọ̀ mi ọwá ń lọ rajà ní Kánò ọwá dé lọ náà ní ìmọ̀ mi kékeré ọfẹ́ padà ta ní ọ̀sọ̀ láti dé tí láti bá fẹ́ wà kìí ṣe tí ọmọ fọ́ọ̀kọ àjẹ̀nú burú sí gbẹ́rẹ́ sọ́rùn kìí sọ gbẹ́rẹ́ ọrùn ẹni tí ó wà lùjẹ̀ náà kìí ṣe tí máa yọ lọ sọ́ọ̀sì tí máa pàtẹ́wọ́ ẹni tí ó wà lùjẹ̀ náà kìí ṣe ẹni tí máa rí òhò kí tí ọmọ fi ọ̀ṣọ́ rẹ̀ hàn ẹni tí ó wà lùjẹ̀ náà kìí sọ bí tí máa yapa àṣẹ ọkọ rẹ̀ mò ń fi ṣe preambu ní o ní padà máwọn nǹkan kọ̀ọ̀kan o táàfì mọ̀ pé a ah, àṣẹ ìntì ìdọ́mọ àlùjẹ̀ náà a lè tètè máa sáré sẹ́ǹpá ẹ̀sẹ̀ parí oṣù àlùjàn náà báyìí ni rọ̀mọ́dọ́ ẹ̀sẹ̀ parí a lè máa mẹ̀ǹdéyìn tó tá à ń ṣe lọ èyí tá a bá ṣe a lè fi kún. àáfà alálìjàn náà yìí ìtọ́lọ̀ ń fi ilẹ̀ bẹ kò sí kọ́ńplé bó fẹ́ òkè kankan dáa tó kán ní afẹ́yàwó tuntun ilé tán tiẹ̀ fi sí báyìí bàbá ọkọ̀ ẹ̀sẹ̀sẹ̀ kọ́lé yẹn ni seven bedroom flat ni ah wọ́n bẹ́ bọ́ owó bẹ́ẹ̀ tẹ̀bá rí tọ́lẹ́ẹ̀tì rẹ̀ ìyàwó dẹ̀ dé bẹ́ẹ̀ wàláì kíchìnì yìí mi ò láìkì ibi tán fi kọ́ńbọ́ọ̀dù sí yẹn tí mo bá ń fry dòdò yóò máa dòdò ọ̀ máa ta sí ilé kọ́ńbọ́ọ̀dù yẹn ọba àjáde ọba àjáde gbogbo bẹ́ẹ̀ tán ìyàwó ti kọ́kọ̀ dẹ́mu ìyàwó dé tọ́lẹ̀ ooo ètò yẹn máa gbé dìbò náà ṣe mi ò láìkì yẹn ètò yẹn máa dúró lórí ẹ̀ ni mo láì ọkọ̀ dẹ́mu àbí ọkọ̀ dẹ́mu ẹ̀ ẹ̀yìn rò Ah, wàhálà bọ́tà kọlọ̀ náà fi kọ́ mi ò láìkí bọ́tà kọlọ̀ mo nífẹ̀ẹ́ fún bọ́tà kọlọ̀ ẹ mọ kọlọ̀ tèmi láìkì ni láìkì ni mo láìkì gbogbo tá à ń rò pé ọ̀dà ilé ayé kọ́ńplẹ́ òsè kiri o ẹ wo àwọn ìbátan pé fóònù dé táwọn èèyàn pèsè ọba kílẹ̀ ń pèsè ọba sanjọ́ sí kílẹ̀ ń pèsè mc gbogbo àwọn fóònù ń gbà nínú ọkọ̀ ń ta síìmù síìmù twenty kìíní kan thousand èló di fifty naira ní ìsìn wọ́n tó ń bọ̀ yàn lọ́sẹ̀ wọ́n bọ̀ rẹ́jísà rẹ̀ sára rìta kàdé hundred naira sí. jọ̀mọ́ fóònù táwa ṣe ń jọ́ náà lógo àwọn sàjẹ́mù kankan ọ̀wọ́ ọ̀sẹ̀ ẹ̀mọ́ lónìí motorola bẹ́ẹ̀ ni ẹ wá máa wo àwọn ètò àtọ́jà android tó bá ṣe kan lónìí wọ́n ti di pé ṣé dìde ìdìbò láwọn ọmọ áfíríkà wọn ò ní láàkáyì àbí ká máa kówó tí wọ́n ra lùsùrì wọ́n wà tó fi ẹ máa wo àwọn fóònù ìgbà kan kò ní rédíò wọ́n fi rédíò sí kò ní torchlight wọ́n fi sí kọ̀lá aago wọ́n fi sí aláàmù wọ́n fi sí youtube wọ́n fi sí tẹlifíṣàn wọ́n fi sí oríṣìí kan náà wọ́n fi sí ní ìsìn bọ́ ọba ṣe wá lówó sí lọ́gbàdún òkè ni o ìtàkà fún gbàdún ìtí ó tó jẹ́ mọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ torí pólòsì kò ní wo youtube kò ní wo omi tó sì gbá àyà lẹ̀ ìyàtí ló ní padà wọ́n roní kò ní lọ wo facebook ọmọ wo di obìnrin bẹ́ẹ̀ wọn ò sì ní sẹ́ǹdì ò sì ní wọ́sáàpù àwọn nǹkan níta tó kà fún gbàdún gan ó tó lè sọ̀yàn dọ̀mọ́ náà ọ̀bẹ olójú méjì ni ẹ ń bá ló ti ẹ̀ dáadáa kò ní wọná látàrí yẹn la fi gbọ́dọ̀ mọ̀ wípé àlìjẹ́n náà tọ́ lọ́n là áìbà fi hà láà áìbà fi hà àǹfààní ò lálejò ẹwà wá ká wo díẹ̀ torí pé ọ̀rọ̀ ìròyìn àlùjẹ́ náà gangan comfort of àlùjẹ́ náà nìkan ó gbà wá sí wákàtí mẹ́wàá adẹ̀tọ̀ fẹ́ sọ iṣẹ́ iṣẹ́ tá a ti ta nínú tó lé ní sixty làáfà list sáwà ní káwọ́ bẹ́ẹ̀ tán kọjá wákàtí kan sí wákàtí méjì tí wàá ṣe ẹ kí n wá wọnú iṣẹ́ báyìí wo kí fi ní àlùjẹ́ náà jàmá alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́ mu látòrí bìnnà wà kí náà fi kọ́ àlùjánnà sẹ́ẹ̀kì mọ́sálásí la fi ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ mákèdè wá ń bì mọ́sálásí blọ́ọ̀kù sìmẹ́ǹtì ètò ẹ̀kọ́ ni tójò bá pọ̀ ní ìsìn mọ́sálásí ó lẹ́yìn ọdún díẹ̀ tójò bá di pé wọnú blọ́ọ̀kù blọ́ọ̀kù ó wà bí òníwó àáfàá ní sẹ́ẹ̀ rálì jẹ́ náà Lubuna tó min fidda wà lúbúnà tó min zahab sẹ́ẹ̀rí tó fi kọ́ gold and silver òun ni búlọ́ọ̀kù àlìjánnà jàmọ́ fẹ́ mọ́ bí tá à ń lọ kèése lé three hundred billion là ń lọ o wàhálà kèése lé three hundred trillion ilé uncountable dollars là ń lọ ẹ̀yin ìyá wa lọ́sẹ̀ yóò bẹ̀rẹ̀ àbá sọ̀rọ̀ ẹ máa ní góòlù lé ẹ fi máa di owó mọ́lẹ̀ tí góòlù bá tó microphone tí mo fi ń sọ̀rọ̀ sẹ́wọ̀ ẹwọ mọ́sálásì ìbò ṣe kéré tó dàmọ́ ẹ̀jẹ̀ mo fẹ́ ká fẹ́ ara balẹ̀ o torí kí tá à ń lọ́pọ̀ o ẹwọ mọ́sálásì ìbò ṣe kéré kò lè gbà yan two hundred ẹni tó bá sì wà láàyè tó kéré jù lálìjẹ̀ náà bó ṣe wà ní àdìsí ọlọ́run fún ni tó tó odidi ilé ayé yìí ìsọkódìdì ìbàdàn o di ọ̀yọ́ state o ìsọkódìdì nàìjíríà àbá áfíríkà o òdìdì ilé ayé ẹni tó bá wà lùjọ náà kan yìí jama ẹ wá já lo ìbàdàn lásán téèyàn bá fi gold àti silver kọ́ ilé tẹ́nìkan ọmọ gbé gbogbo owó nàìjíríà amẹ́ríkà canada britain kò lè kọ́ gold àti sílífà ní blọ́ọ̀kù tí wọ́n fi kọ́ àlìjẹ́nà kìí ṣe búlọ́ọ̀kù ní granite ṣe granite tó wọ́n ju ordinary yẹn ni lọ kí ni jẹ́ granite lẹ́gbẹ̀ẹ́ góòlù góòlù àti sílífà àfáà ní àlúùlù náà bẹ́ẹ̀ ṣe wá láwọn gold sílífà tí wọ́n fi kọ́ àlìjẹ́nà kìí ṣe blọ́ọ̀kù tí ọmọ ọrùn tí yóò máa gbóòórùn sìmẹ́ǹtì highly perfumed with almisk wa za'afaron jama ẹ bá perfume almisk original rẹ̀ téèyàn lára tẹ́ ẹ bá fi sára aṣọ tẹ́ ẹ bá fọ aṣọ several times ẹ tó máa gbòòrò rẹ̀ bẹ́ẹ̀ kọ̀ wá sí almisk kí original láyé original ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó túmọ̀ sí pé àwọn búlọ́ọ̀kù tàkọ́ fẹ́ búlọ́ọ̀kù àwọn góòlù àti sílífà tọ́dà bíi búlọ́ọ̀kù àlìjánà ọwọ́ ọgbọ́n ṣe kọ́ lásán gan láì tí ì jẹ́ kékeré òórùn kí láwọn gbọ́n bẹ́ẹ̀ jẹ̀mọ́ òórùn pàfúùmù ẹ̀yẹ èèyàn gbọ́n tọ́lọ̀ ń sọ yé o búlọ́ọ̀kù tí wọ́n yẹ kálìjánà ní góòlù àti kíni sílífà wúrà àti fàdákà tọ́já sí wípé pàfúùmù lọ́rọ̀ kiri káàrẹ̀ ọlọ́njẹ́ àwọ̀ àáfàá ní sẹ́ wá rí àlùjànnà tá à ń sọ yìí dàrájà àtùhà àlùjànnà tó ní ìpele yìí ẹ wo kòkó àwù kòkó àwù tí èé ṣe ilé kankan ilé olòṣì ni kòkó àwù ilé ìtamùkù kòkó àwù sọlọ́mọ jẹ́wọ́ kòkó àwù sí àlùjànnà dèmi o olòṣì jẹ́wọ́ mi kòkó àwù tí èé ṣe lé o ṣùgbọ́n nígbàdàn bí ní Nàìjíríà kòkó àwù sílẹ̀ ní àdúlé kan ilé olóòfù láti ń sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ̀ rí sí pé Dangote dáa jù yín lọ wájú ọlọ́run ẹ mọ̀ sí pé Bill Clinton mùsùlùmí díẹ̀ tó ní Dangote díẹ̀ tó ń bá tó ń sin lọ́run yóò tó wá lùjẹ náà díẹ̀ tó lówó tó ní láyé ẹ mọ̀ pé Bill Clinton àbí Bill Gates ẹ mọ̀ rò kan lóore jù yín lọ wájú ọlọ́run sóyà bí òye ẹ mọ̀ rò kò lóore jù yín lọ níwájú ọba tí ń jẹ́ Allah ẹni tí èbá ti ń ṣe mùsùlùmí ìbá àrà gbogbo ayé ẹ lóore jù lọ toríjọ́ bẹ́yìn bá wọlé góòdù àti sílífà dàrájà ilé tó ní steps àáfàá ní fi á ní àtù dàrájà mà bẹ́yìn náà kúlì dàrájà tẹ́yìn kà mà bẹ́yìn náà sàmáì wàlárù sẹ́ẹ̀rí ìpele tí ń bẹ lálìjẹ́ náà hundred stories náà ẹ má wàá rò pé story kòkó àwòsàn láàrin story méjì etí ń bẹ láàrin sánmà sí ilẹ̀ àjẹmọ́ fẹ́ gbọ́ bá ń sọ yé etí ń bẹ láàrin sánmà sílẹ̀ irú rẹ̀ hundred làlìjánná èyí tó wá ga jù àlìfèrèdáwòs ìlàsẹ̀ máa ní ẹ̀mọ́ mọ́tọ̀rọ̀ kíṣẹ́nì àlìjánná ìwọ́n tó ọba ń tọrọ kíṣẹ́nì iná lọ́ọ́ padà wò ẹ̀rọ fún òkìsì sí wọn lọ́ọ́ máa dáná bẹ́ẹ̀. ẹ mọ̀ lọ táǹkì sí ní àlùjẹ náà àbẹ́ ẹ mọ̀ rẹ ilé jù táǹkì ọmọ kìí sí ní ìbẹ́lá àlùjẹ náà ó ní wọ́n ọ̀fẹ́ fún ìdáwọ́ tó yẹ kí ní àlùjẹ náà àdúrà kúnnù tẹ́ ẹ bá tọrọ ànábì sọlọ́ọ̀lá ó ní ẹ mọ̀ tọrọ tọrọ yín wa já sí fìrìdáwùsà kò ní já sí òye ká tọrọ òun <coughs> bẹ̀rẹ̀ lati bi láti ibi fìrìdáùsà yẹn òun làwọn omi àlìjàn náà ó ti máa wá omi wo ni wá ń bẹ lálìjàn náà ìròyìn náà mú díẹ̀ díẹ̀ ní orí ilé sọ́tọ̀ ó ń sọ díẹ̀ ní òròyìn ní bọ̀ sínú iṣẹ́ fẹ́ lálìjàn náà oríṣi omi mẹ́rin láàmú ọmọ ọlọ́run dẹ̀ ti sọ ní omi alákọ̀ọ́kọ́ a máa mu omi pure water omi tí omi tí ò ní kan omi tó jẹ́ pé téèyàn bẹ́ẹ̀ lè múlẹ̀ kan òjò tó gbé ọmọ láyé téèyàn bá kẹ́ momi sí lálùjẹ́ náà èèyàn fi dọ́là ni torí omi yẹn dùn pọ̀ omi àlùjẹ́ náà dùn tó yín lọ a máa mu omi omi lásán tí èsì pé àwọn kò kankan mọ́ omi tó dáa ju rágólìsì ẹ̀fà lọ omi tó mọ́ tanrangẹ́dẹ́ omi téèyàn ó mu tí ọmọ lálàáfíà àti ọmọ strong a máa mu lálùjẹ́ náà ẹlẹ́kejì àmàmù milk kìí ṣe mílíkì yúgọ́ọ̀tì tí ọkàn kìí ṣe mílíkì tá a bẹ̀rù jẹ mílíkì tọ́lọ́ ti refine tọ́jà pé bíi kéèyàn máa fi aeroplane mú ni bíi kéèyàn gbé ẹnu aeroplane sẹ́nu báyìí kọ́ máa wá fà kọ́ máa fà àmàmù mílíkì làlújẹ ọlọ́mọ ṣe léwu ní àti ẹlẹ́kẹta àmàmù oyin ẹni tí bá mu oyin láyé ọkàn máa rìn mí kìí àjùjá náà ọkàn ò ní rìn ọ̀kan oyin táàmù inú wọn máa ṣe kíni o ẹlẹ́kẹ̀rin àwọ̀ àmú ọtí ẹlòmí ọmọ àrùn kìí ṣe gúdà láàmú àwọn ọtí ilé ayé òun lọ ń sọ ọtí rádaràdà fẹ́ láwọn tí mo ti ah, ìyàmọ̀ jẹ wọn o wà láìyà jẹ wọn ọtí tí ó máa rùn tó máa ṣe bí wèrè torí rẹ̀ òní torí rẹ̀ ó ti dàrú ẹwà wo tọ́lọ̀ sọ pa ọtí àlìjẹ́ náà láàyù sọ́dà òun náà wà láàyò ìdìfò fẹ́ ọ̀rọ̀ tí àlìjẹ́ náà kò ní fa ẹ́dẹ̀ kò ní fẹ́ fọ́rí kò sì ní pààyàn èyàn ní máa ṣe wọ́nranwọ̀nran àmọ́ ẹ̀bá ti wá mu sí láyé kò ní mu sí lálìjẹ́ náà kò dẹ̀ sẹ́ni tí ó wà àlìjẹ́ náà àfi kó mu sí ìtumọ̀ ẹni tó gbàgbá tábàrọ̀ kọ wa tá mu sí ẹjẹ́ fún wọn kájẹ̀ máa bẹ̀ wọn bàbá Ràṣídì ẹjọ́ ẹ mọ̀ mọ̀ tí wá àtúntà fún gbọ́ lónìí wọ́n lẹ́ni tó bá mu kò ní mọ sí náà wọ́n sì ní ni pé ọtí àlìjàn náà ọ̀ràn yẹn gbogbo aláàmú àtẹ́tọ́ bá ti lè mu sí láyé kò ní wá àlìjàn náà ẹ̀ mọ̀ wá sàdúrà fún ẹ̀yin tẹ́ ẹ bá lábúrò tó ti ya tọ́ọ̀gì sí mu ti ẹ̀ mọ̀ sí wá sí fún ẹ̀ mọ̀ bá kọ́lọ̀ ọyọ kéde o ọtí kò nù ayé rẹ̀ àwọn nǹkan mẹ́rin á máa mú tí wọ́n láwọn nǹkan mẹ́rin kì í ti pa àmọ́ manage ẹ̀wọ̀n tá a bá ń ṣèlú ẹ̀wọ́ ní ìsìn gbàrọ̀ gbùdù pure water gbogbo ayé máa ha table water èèyàn díẹ̀ náà ṣe kí ni o fẹ́ rí omi ìtàlìjẹ náà tó bẹ́tà ju table water lọ kì í wá ṣe páàmù ẹyọ mu ẹ ń bá fẹ́ mu gorodóòmù wà lẹ́wọ̀n wa ẹ bá fẹ́ mu tírélà mẹ́wàá ọwà kakọ́gbọ́n yìí yé mọ̀ ń bọ̀ wá síbi bára wọn ṣe ẹlòmí òrò gara fún kúrò ara ìkẹ́ẹ̀fì wà lùjẹ́ náà ara ilé ò lè gbádùn ara bí ò lè jẹ adìẹ mẹ́wàá tán mò ń bọ̀ wá síbi ara wo láì wà àlìjánà ẹ jẹ́ ká wá wo oúnjẹ àlìjánà jẹ́mọ̀ sí la pé o oúnjẹ àlìjánà sẹ́ẹ̀rí ní àlìjánà ọlọ́run kó sèmi àti ilẹ̀ tí ó wọ afá afá ní lálìjánà ọlọ́run ti jẹ́ kó yẹ wa pé tọ́ba ti ń wù wá jẹ tọ́ba ń wù wá jẹ ńlá kọ̀ máa jẹ tí n bá rò wípé eggbons lápẹ̀rẹ̀ kìí ṣe eggbons léyìn ọjẹ́ tí ọmọ wúkọ́ kìí ṣe ìjọjẹ́ tí ọlà hypertension eggbons tí èso ní máa gí eggbons tí ò sí rú ẹ̀ láyé eggbons mọ kẹ́rù lẹ́mì báyìí ó ti déwájú ready made ẹ̀yin obìnrin congratulations o ẹ̀ kò dé dáná mọ́ lálùjẹ́ náà o ẹ sáà dáná fáwọn ọkọ yín láyé àlùjẹ́ náà wà láyé ẹ̀ lọ́ta mọ́ ẹgbẹ́ tí mo sọ kò sáta lílọ̀ mọ́ kò sí pàǹdé dòdò èéfín ẹ ti lo gáàsì inú yín kò sí pé gáàsì jájú ọ lọ́wọ́ gáàsì gbìmọ̀ lójú kò sí mọ́ o só ti yé ọ̀rọ̀ pé oúnjẹ yóò dùn okòrò iyọ̀já kò sí mọ́ o só ti yé oúnjẹ àlìjẹ náà ẹ̀yin ẹ̀kẹ̀rọ pé àmàlà dúdú pẹ̀lẹ́fọ̀ wà lẹ́rùn sí bá wájú jama kìí ṣe pé à ń sọ̀tàn ìjàpá àti ẹni bó ń bí o ìtọ́lọ̀ àtànàbí rẹ̀ sọ̀mọ̀ sọ̀rọ̀ ará ìṣe mọ̀ sọ àsìkò lò torí bí tá à ń lọ́pọ̀ ni o. àáfà ṣe wá nínú àlìjẹ náà àwọn ẹran tá a máa jẹ oríṣiríṣi ni àwọn ẹyẹ àwọn nǹkan abìyẹ wà ń bẹ àwọn èké ìsàbìyẹ wà ń bẹ tọ́rí mímọ́ yẹ̀ ṣàwó àwọn ẹyẹ ẹ bá rò wípé turkey turkey turkey turkey tán ti pàtó ti fòso kálàṣẹ turkey dédé turkey yíyan turkey super pepper soup turkey sí bíbọ̀ turkey ntọ́ bá sá wù ẹ̀wọ́ sá rò lẹ́nu má sọ ọ́ta o kẹrò lẹ́nu ìwà lẹ́yìn tí bá wájú chicken chicken chicken ìwọ sá rò lẹ́nu pé chicken lọ́fẹ́ chicken ti déwájú rẹ̀ látẹ̀rẹ̀ ni o àwọn adé àjìjàn lè ṣerú àwọn adé ẹ̀ta yé o àáfà gbogbo tó bá ti wọ̀ ọ́ jẹ nínú bájọ pé ràkúnmí ràkúnmí màálù òbúkọ mùsòrò ìwọ́sàkìlò tó bá wọ̀ yóò déwájú rẹ̀ jẹ̀mọ́ sóyà àbí òye afọ́ àníyàn nìkan wá kọ́ gbogbo àwọn oúnjẹ àlìjẹ náà tá à ń sọ yìí tó ti yé èkejì náà mo tún ń lò èwo àbá nípa àwọn oúnjẹ tá a wá ń sọ yìí jàmẹ́jẹ jámọ́ mẹ́nitọ̀ rẹ̀ wò tó ń pẹ́tọ́ lọ́wọ́ ọba aróyìn ẹ̀ wa ni èyí ọmọ rò pé ṣègbọ́n nígbà tó ń bẹ ní àlìjánná àwọn onímọ̀ ṣègùn wọ́n fi yé wa pé nínú tó máa ń da ni kéèyàn máa jẹ èso púpọ̀ àáfà ẹ̀ jẹ èso láyé o á ẹ bá lọ sí ájì ní ẹ mọ̀ pé èèyàn jẹ èso ní mọ́kà àmọ́jì náà ẹ̀jẹ̀ báyìí wọ́n ti ké so lẹ̀ afa ẹ̀tọ́ wa jẹ èso lálìjẹ náà a máa jẹ èso sí ẹ̀yìn ẹ̀ bá ọ̀sẹ̀ nínú ọlọ́run forí o èso táì sábà rí jẹ ara ẹ̀ ní àpò wa tọrọ wọn díẹ̀ àpò two hundred ẹ̀dí ẹyọ kan ó ń two fifty wa bọ́ bá ṣe tóbi sí tó ń fáyìn sí kẹlò pé àpò tírélà kan ó ti déwájú rẹ̀ yes mama wà láìrìn ẹ̀ sàjírè ní ìfikún ó tún jù bá ń lọ sẹ́nùfẹ́ làákà ìwà ò lè gbé tán àtàfà ẹjẹ́ fún yín lápẹẹrẹ àlàmdìlà àwọn àfáà máa ń lo àpẹẹrẹ kan kí n tó máa lọ tó bá sọ ẹ̀yìn obìnrin ọlọ́ọ̀sẹ̀ yóò bẹ̀rẹ̀ là ń bá sọ̀rọ̀ ẹ̀ gbọ́ mi yé ẹ mọ bóyún ṣe máa ń rí ẹ sì mọ bọ́mọ ṣe máa ń rí tó bá sọ fún ọmọ nínú oyún pé à wà láyé tó ń lọ mọ́tò tó máa ń bù jíìpù ńlọ́mọ̀ ń bù láyé five four náà wà láyé ṣùgbọ́n jẹ́ ìjọ pé jíìpù lóògùn sórí jíìpù ààyò irú bó o ṣe rí nínú oyún yìí ààyò fifty nínú jíìpù kí lọ́mọ yẹn ò wí nínú oyún yóò ní ọ ah, ikùn màmá mi lọ́gbà yìí torí kò délé ayé lẹ́sẹ̀ pé ọmọ tó bá ń yí kí ẹ̀yọ́ obìnrin lẹ́mọ́ fílẹ̀ lẹ́ran júlẹ̀ yóò kú ah, ọmọ ìtọ́ ti yí síbí ọmọ tí yí kí òun ti rò pé kóun yíò ló ṣe kí ni o ìlókòbí jù tó bá sọ pé à ah, wà láìpẹ́ yára rẹ̀ á yọ two hundred trillion rẹ̀ nínú ọ̀yọ́ state níbo níjẹ́ ọ̀yọ́ state wà láì ikú màmá mi ló tóbi jù níta ilé fipá lùjẹ̀ náà yìí wọn tọ́ra àti ìdèbẹ̀ àlìjẹ náà àyè kan lọ́wọ́ lọ́tọ̀ kò sí láyé kò sí ní sánmà àwọn àfáà lọ́n ti dá àyè kan lọ́tọ̀ àlẹ́ gbọ́ yé àtijọ́ bọ́mọ tó wà nú oyún bí òun ṣe lè mọ̀ pé á yọ ikùn màmá òun two hundred trillion bẹ́ẹ̀ làwa náà ṣe lè bẹ̀rẹ̀ pàlú ìjẹ́ náà tó ju bó ṣe ń sọ ìlọ ẹ̀yọ́ ẹ sáàmù ẹ̀rọ ti ti mọ sọ pé ọmọ tó wà nù oyún àti bílẹ̀ ayé kí ni o bó ṣe fẹ̀ tó ṣé ń bá wa délé ayé ilé ayé fẹ́ àbí ọ̀fẹ́ ṣé kò màmá wa fẹ̀ tó lé ayé dálù ìjẹ́ náà náà ṣe rí nu. sọ ọmọ tó wà nù oyún nìmọ̀ pàyé fẹ̀ torí kò dáyé rí nígbò tí á dá òdodo ni o ẹ̀yin náà jẹ́mi àti ẹlọ́sàájì àwàgìjàn náà ṣùgbọ́n tó bá wọ náà yọ kábàámọ̀ pé Ah, èdè bá ń tán ṣe àáfà aláàmọ̀ jẹ èso ni àwọn èso ìrè ẹ wá àmọ́ èso àlùjọ náà fresh kùtùfù á dàníyà kùtùfù á sẹ́ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ jẹ́mọ́ ẹ̀yìn ẹ̀kẹ̀sọ́ wípé orange igi ọsàn ó wà síwájú yín báyìí yóò sì bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ìfà ẹ máa já ìtẹ̀ bá fẹ́ kìí ṣe kébà ẹsẹ̀ tó máa nàgà ibi mo ti fẹ̀yìn tí mo ti ń gbádùn mọ́ ẹ má ṣe mi fẹ́ kí òwe ọ̀kẹ́ nìkan nígbà tẹ́mi nìkan bá ń lo odidi ayé ẹ mọ̀ rò pé ah, ìbò wa nígbà mọ̀ sọ́lẹ̀ kan pé tírélà áàpù kan lè dé ẹnìkan mọ̀ rò pé ìbò tírélà áàpù kan fẹ́ já sí fẹ́ rò pé rúùmù kan tẹ̀ ló láyé lẹ́mọ̀ lò alẹ́rìí nìkan ó ní tó do odidi ayé lọ tẹ́ bá lẹ fẹ́ tírélà one million wà láì tí wọ́n já sí fún yín bẹ́ẹ̀ lálùjẹ́ náà ọmọ tó sọ fún mi oyún pé ìwọ nìkan ibi tí wọ́n bọ̀ bọ́ ọjà báàgì ráìsì bíi tírélà méjì sùn ọlọ́run ọkọ̀lé fún ọrùn yóò ní ibo nígbà ọba kọ ẹ́stéètì tán já ráìsì á títán sọ́nú olú òdodo ni wọn ààyè tí wọ́n dà sí ti wà fẹ́mi àti inú àlùjọ náà wọ́n fẹ́ sọ pé mo fẹ́ mu ọ̀sán ọ̀sán ó sì wà fún ọ yóò sì tẹ̀rí ba ọya máa já ní kéésù àlè mú ọ̀sán ṣẹ́jú kan sẹ́yìn jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé o àlìjẹ́nà kìí ṣe kéèyàn ọ̀sán ayẹ̀sẹ̀ ń gbé bọ̀ lóko rárá o ojú ẹsẹ̀ lẹ́ẹ̀já o kò ní lo ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ṣe ń jà náà lẹ́ẹ̀ṣẹ̀ kí ni o jama ọ̀gẹ̀dẹ̀ àlìjẹ́nà kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi kábàdì bá o ẹ̀ẹ́kẹ̀lẹ́ fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n yóò sì wà wájú yín yóò sì ara tẹrẹ ẹ̀ bá máa já mi o a sì máa já a ẹ ń bá fẹ́ jẹ pineapple pineapple àlùjá náà wà èmi o ma rè mí o german so clear ìyẹn o tó je pe ọ̀rọ̀ digestive system nǹkan kan wàhálà alẹ́ ayé lè yìí kí ni ó tún wá ṣẹlẹ̀ nígbà bá wá ń jẹun tá à ń bomi mọ̀ ń bọ̀ wá síbi ara tá a fi wà àlùjá náà o àáfàá níta bá wá jẹ gbogbo oúnjẹ tí mo sọ yìí ajeda ajewa ajẹwà tó bá wà ní gbogbo oríṣi oúnjẹ oúnjẹ tó àwọn jẹlẹ kìí ṣe ọ̀kan tébù ni torí padà ń tọ́lọ̀ sọ ni pé tá a bá jẹ kan ní ìsìn tá ah, ah, a bá tó múrú ẹ̀wà pé áá ọmọ ìjọra wọn gbé àbá tó jẹ ee eh, ee eh, eléyìí tó dùn ju tàná lọ o tá a bá jẹ oúnjẹ tó dùn lánàá tòní ó dùn ju tàná lọ tọ̀la ó dùn ju tòní lọ jojúmọ́ lánàá wá gbádùn sí lálùjẹ náà wàláyà ní oúnjẹ tó kọ̀ lálùjẹ náà kò sóúnjẹ tó jóná lálìjẹ̀ náà kò sóúnjẹ tó kan lálìjẹ̀ náà kò sóúnjẹ tó rùn lálìjẹ̀ náà kò sóúnjẹ tí complain wà lórí ẹ̀ lálìjẹ̀ náà torí náà mo kàn sọ àlùjẹ̀ náà fún yín kì í sọ̀fẹ́ o iṣẹ́ tẹ́ ṣe mò ń bọ̀ wá bẹ́ẹ̀ o iṣẹ́ tèmi náà ó ṣe mò ń bọ̀ wá bẹ́ẹ̀ o àáfàá níṣẹ́ wá rí gbogbo àwọn oúnjẹ tá à ń sọ yìí tó wà ní àlìjẹ̀ náà tá a máa jẹ tá a máa mu ọlọ́run tó lóore kan tí ó ṣe wá sẹ́ẹ̀mú orí yẹn jẹ̀mọ́ àláwọn ọmọ ọ̀dọ̀ àwọn kí láti jẹ̀mọ́ àwọn ọmọ ọ̀dọ̀ mo rò pé mi náà fẹ́ dọ́lá lágbájá ọ̀yá bàbá ń gbé kìnní kan wá mẹ́rin àwọn ọmọ ọ̀dọ̀ àbìjẹ náà wìlìdánù mọ̀kànládù wìlìdánù mọ̀kànládù ọlọ́sọ̀rọ̀ wọn sọ́kìlì wákẹ́ fẹ́ràn àwọn ọmọ permanently àwọn ni wọ́n mọ̀ sáfíìsì wa èyí ò gán tó ìdùnnú fún wa pé èlé nìkan náà láyé tí ilẹ̀ ní kankan tí sáfíìsì ni ìwà láwọn ọmọ ọ̀dọ̀ pé ọyá ìwọ bá ń gbégi níka wa ìwọ ọyá bá ń ṣe lè ìwọ bá ń ṣe lè ìwà àdọ̀ba nínú àlùfẹ́ náà wà láì sẹ́yìn ojú ìtò tá a bá wá jẹun lálìjẹ náà ó kú bá a sì máa yàgbẹ́ báyìí àti bá a sì máa tọ̀ àbíbò ní jẹ̀mọ́ forget àfáà ní lálì jẹ̀mọ́ ẹ̀yí obìnrin bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bó àti bá yín dúpẹ́ obìnrin ní òtún pọ̀ jù náà o mọ sáǹtẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ mọ wá bí àdíìsí o ẹ sáàmà bá mi lọ àmú díẹ̀ díẹ̀ ni o anábì lẹ́yìn obìnrin pọ̀ jù náà ṣùgbọ́n lọ́nà jẹ́ kẹ́yìn tẹ́ ìjókè ọwà nù wọn àwọn ọmọ ìyá wa náà tàn jẹ́ mùsùlùmí ìdí òjì o ẹ sá o ẹ farabalẹ̀ o àmú díẹ̀ díẹ̀ ni o ṣe wá rí wá àlùjẹ́nà tó ń rẹ́kí ní báyìí ó lè dúpẹ́ ni pé àwọn nǹkan kan bẹ tí ń ṣẹlẹ̀ sí nílé ayé ẹ̀ ní choice wà láì ìnira sí i ọlọ́run gan pè ní nira gbogbo nǹkan yẹn ọkọ̀ ní ìṣẹ̀lẹ̀ lálùjẹ́nà alákọ̀ọ́kọ́ obìnrin ò ní í ṣe menstruation lálùjẹ́nà kúránì lóyún débi tá a bìí wàyẹ́fàlúnáká anilemahi kúlùhúwa azà ọlọ́run ni wà nàbí wọn ò bí ọ nípa nǹkan oṣù táwọn obìnrin sọ fún wọn pé ìnira ni o ẹgbẹ́ sì ni kọ̀kọ́ fẹ́ gbé lálìjẹ náà ẹ̀yin obìnrin ò ní í ṣe nǹkan oṣù kò sí menstrual pain na náà kò sí nǹkan oṣù mọ́ ẹ̀kọ́ dúpẹ́ fọlọ́ lórí àárín ní lóyún ń jẹ́ bá ti lóyún obìnrin mi àwọn ará abisẹ́ ní ọkọ̀ lóyún ọ̀rọ̀ ẹ̀mí wa ni ọmọ pọ̀ ni ọmọ bì ni ọmọ fọ̀mìtì ẹ lóyún torí pé kò sáǹfààní bí ká bímọ lálùjẹ náà ẹ ní lóyún ọlọ́run ní wàhánà àlá kóbìnrin ó lóyún ọlọ́run ní wàhálà lórí wàhálà ẹ̀yin fi wàhálà ni òbí bàbá ẹgbẹ́ pé ah, olórí ibú rẹ̀ mo ti bí o ó jẹ́ kára tó jẹ náà lọ bí ọ̀sẹ̀ kan bá àwọn bí wa kàn ọ̀rẹ́ wa ó tó Eh, báwa torí ẹ̀mọ ẹyanra wa lódì ni ọ̀rẹ́ wa bá tó kàn sí àfọ́ wa tó doyún bí ọmọ ìyá wa kan bá ń sí àwọn obìnrin pé òun olóyún òun olóyún àfọ́ àfọ́ ti gbá bọ́ọ̀lù gò yóò tọrọ ààrẹ jẹ yóò gò sí èdíjọ́ ọ̀gbìn ìdí àlùkí àmọ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ láyé nu ìgbà tí ìrora bá mú yẹn olówó mi gbọmọ láyé o ẹ̀jẹ̀ karùn-ún yóò dùn lóyún yóò bì ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ nira fún wa lálìjọ náà obìnrin ò ní lóyún kò ní í ṣe nǹkan oṣù kò sẹ́jẹ́ ẹ̀ lè fáàsì kò sẹ́jẹ́ ẹ̀ nígbà kankan mọ́ ẹ̀rí pé kéèyàn bá wá jẹun tó mú mi pọ̀ láyé ara tí máa ń ṣẹlẹ̀ láyé ẹ farabalẹ̀ o èèyàn a máa tutọ́ èèyàn a máa tu kẹlẹ̀bẹ̀ èèyàn a máa fakunmú mọ̀ bọ́ wá síbi ìgbé àtìtàn ẹjẹ́ nǹkan máa ń ìtàn wá látọwọ́ òkè lálìjà náà ànábì sọlọ láàrin máa tutọ́ kò sì tọ́ lálìjà pẹ́ẹ́ kò sí fún ẹ̀ lálùjẹ̀ náà ẹ̀rì pé a máa níbi nípa ọmọ ìyá wa nínú wọn máa ń tutọ́ gan máa kẹlẹ̀ rẹ̀ afa fàgẹ́gbẹ̀ èèyàn bá àjẹ́ haúsá ìbá àjẹ́ yíbo kò sí kẹlẹ̀bẹ̀ lálùjẹ̀ náà kò sí ìkómó lálùjẹ̀ náà bákan náà lálùjẹ̀ náà a ní so àjọ ẹni kí ah olórí ibú kan ti bà atẹ́gùn jẹ́ òun náà ní òkò nílé sọ pé èmi mo sì bà atẹ́gùn jẹ́ o ah ó yẹ káwọn èèyàn ti ẹ̀ mọ́ tọrọ òun náà sì ní o ṣùgbọ́n òkójú lè máa ti òun àjọ ọ̀rọ̀ jẹ́jẹ́ pù ú jẹ́ tó wá fẹ́ ṣe ọlọ́run wá ní kọ́ mọ́gbà fún wa wọ́n bá ṣe pù ú àáfà ẹ̀sìn so ẹ̀mọ́bìnrin ẹ̀wà mo jẹ láàárọ̀ yìí torí pọ́lọ̀ ni ojú ni tí ọ̀bà dún yóò tó fẹ́ kóhùn kóhùn so ni kò sẹ́ni tí máa so àti tọ́ba ró jẹjẹ ẹni tí ò jẹjẹ gbòdó ti fẹ́ so èèyàn a máa so tọ́ba jẹun tọ́ba mọ́mi ẹ̀ẹ́mẹ́wàá lè ọmọ tọ̀ ẹ̀wù tá a bá jẹ sàárì tẹ̀ pápá wọn tá a máa jẹ àmọ́ láǹkan kan o tó bẹ́ẹ̀ kọ́ ọmọ tọ̀ bọ́ bá jí lóko wọn àwọn aṣọ bá ọ̀tọ̀ ọ̀yàgbẹ́ lálìjàn náà kò sí tọ̀ kò sí ìgbẹ́ gbogbo tó bá wá jọ mọ́ ẹ̀gbin ẹ̀kọ́ sọ́ńdà ẹ̀gbin kò sẹ́gbin lálìjàn náà ìbéèrè ọwà wáyé afá àṣìlá àmọ́ ẹja dúdú oúnjẹ tọ́pọ̀ tó bá ń àmọ́ ẹmu adúdú omi tọ́pọ̀ tó bá ń láàrin só kò sí ìgbẹ́ kò sí tọ̀ kò sí kẹ̀lẹ̀bẹ̀ kò sí kọmú kò sí tọ́ ààtọ̀ ní làágùn lálìjẹ̀ náà sẹ́ẹ̀tà àgùn is another way of wasting kilo kọ rẹ̀ ìdọ̀tí tí ń bẹ ní ara àní làágùn ẹ̀jẹ̀ ò ní jáde lára wa èyàn mọ̀ wá bèèrè pé kí ní ọmọ wa ṣẹlẹ̀ àmẹ́bì sọ́lọ́lọ́ process yìí náà máa ń ṣẹlẹ̀ lé ayé látara apá àjẹun ọlọ́run wá sọ di oore lálìjẹ náà a máa gùnfẹ̀ ìfẹ́ pàfúùmù láàmọ̀ wá gùn ọlọ́run lágbára ká máa só kọjẹ́ só pàfúùmù tẹ́ ẹ bá wo tí ń wá lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ̀gbin tí wọ́n lágbára ju tí wá ní kíni ọwọ́ òkè lọ ọlọ́run wá fi atẹ́gùn dáadáa tí ó wà lálìjẹ náà kò fi sọ́nà bí tí ẹ̀gbẹ́ ń gbà jáde kọ́mọ̀ jẹ́ pé mẹ́ntálítì hatred ibu tilé ayé yóò tún àgbẹ̀ o ti fẹ́ sọ àbọ̀jẹ́ àrí ìjọ náà kì í fẹ́ sọ òórùn kò ní gbàtàlẹ̀ wa àákẹ́mọ̀ gòfẹ́ ni débi pé ẹni tá bá jọ àkàkọ̀ pé àáfà jọ ń tèrè ọlọ́ tó gòfẹ́ sí jọ jọ torí pé ah, ìfẹ́ tó ara gùn báyìí ọ pọ́ǹpù kéde sí ọlá o pàfúmù olóòórùn dì inú òde oṣù amadu àfa jọ máa ń gbófẹ̀ jọ máa ń gbófẹ̀ jọ jọ tó máa ń gbófẹ̀ sí torí pé ìfẹ́ tó gùn kí ló bá jáde o gbogbo ń ta abájẹ kí ni ọmọ ẹdì lálùjẹ náà pẹ̀fún kò ní dìgbẹ kò ní di tọ́ kò ní di kẹlẹ̀bẹ̀ kò ní dáàgùn kò ní di menstruation kò ní di nufa kò ní doyún ìfẹ́ pàfúmù lásán ah, ọlọ́mọdé á wo àyè yìí. àfáà ní sẹ́ra alìjàn náà tẹ́ ń wò yìí alìjàn náà tẹ́ ń wò yìí àwọn nǹkan tá a máa lò bẹ́ àwọn materials àwọn facilities tá a máa lò góòlù sílífà náà fi ṣe kọ́ọ̀pù tá a fi máa mú mi kìí ṣe kọ́ọ̀pù oníke kìí ṣe kọ́ọ̀pù onírin kìí ṣe kọ́ọ̀pù oníjì oní góòlù àgádá àfijọ́kù golden chair àáfàá ṣe wá rí bẹ́ẹ̀dì tá a mọ̀ lò tí a sùúrù ń mọ̀rùndú à wá àkùwá bó mọ̀rùndú à wá nà má rì kún mọ̀sùfà wá zàrọ́ bí yón màdìsúfà. sẹ́rí àwọn rọ́ọ̀gì tá a lò lálùjẹ́ náà rọ́ọ̀gì tó já sí pé kò sí rẹ̀ láyé wọ́n tẹ̀ rọ́ọ̀gì lẹ̀ lọ́fà bẹ́ẹ̀dì tó ga tó jẹ́ pé tí n bá kẹ́ni pé wò jẹ́ báǹsì lórí bẹ́ǹdì mo sì wà ní Ìbàdàn màá kẹ́ lọ láǹdì lamẹ́ríkà ni sọ̀rọ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan sẹ́ alẹ́ ni tó bá ní tó kéré jù lálùjẹ náà ni ó ní odidi ayé yìí tó ń tẹ́kẹ́ ẹ̀rọ lókè ìṣe wá láǹdì lórí bẹ́ẹ̀dì Ìbàdàn mo kẹ́ bounce lórí bẹ́ẹ̀dì ní Ìbàdàn mo lọ láǹdì sí kéde o Amẹ́ríkà mo tó bounce láti Amẹ́ríkà mo bára mi ní kéde o Saudi mo tún bounce látàrí mo bára mi ní Brazil mo tún bounce láti gbà mọ́kà bára mi ní Ghana ni mo tún bounce ní Ghana mo bára mi ní Ìbàdàn padà ni lápẹẹrẹ ní n tó lè yé wa níta yé kìí ṣe bẹ́ẹ̀dì onídùn láàrù làlìjẹ̀ náà kìí ṣe bẹ́ẹ̀dì onítọ̀ òun láàrù làlìjẹ̀ náà kìí ṣe bẹ́ẹ̀dì tí ò ní kọfà láàrù làlìjẹ̀ náà kìí ṣe bẹ́ẹ̀dì tó lè kan wa lápá bẹ́ẹ̀dì tí ò síwẹ̀ òun láàfi máa sùn àjàmọ́ ọlọ́run mọ̀ sí ní tèmi àti yín ọwọ́ ìròyìn àlùjẹ náà ìmọ̀ pọ̀ ààlé mú gbogbo ẹ̀tàn ààlé mú tán jèrè yóò la fẹ́ mú bẹ̀ ẹjá dádúró bá wọn ká bọ́ sínú iṣẹ́ tá a fi wọ̀ ọ́ ṣé ẹni wọ̀n bá ti mọ sọ ó ti tó ẹ ti ní tẹ́sì lálùjẹ náà ṣe kéde o bó ṣe rí ṣé wá rí lálùjẹ náà ẹjọ ẹ̀yìn obìnrin lẹ́wà bíi ààrẹ máa rìn òun lálìjẹ̀ náà aṣọ harir wálìbáàsù ìfì àharir sẹ́rí aṣọ àríìrì kò sí irú ẹ̀ láyé bàrúfù ló lè wà láyé sẹ́rí aṣọ hariri yìí aṣọ olówó ńlá ni òun làmẹ́bí wa sọ́lọ̀ náà lè wà ní ọ̀sán náà ilé ń tí ọba ń wọ asọ àlàárì asọ àrí bàbá tí wọ́n ti lè ké àwọn àfáà lásán jẹ́ pọ́wọ́ ẹ̀sìn wọ́n ju olótúkọ sínú aṣọ àrí ní òní ìwọ̀ mùsùlùmí bí ọmọ tó ti yé kan tó ni ó fẹ́ rí yìí ní mú wa ń òtútù ní mú wa ẹ̀fọn jẹ a ní ọra dé egun a kẹ̀mọ̀ gbádùn aṣọ a mọ̀ wò òun ṣe wá rí ara wa ní àlìjẹ̀ náà jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o gíga wa ní àlìjẹ̀ náà ní rí kúkúkú bá ṣe rí o a ga níwọ̀n bẹ́ẹ̀ ṣe bàtà sí jẹ́mọ́ ẹ̀jọ̀ ẹ̀gbọ́n mi a wà fẹ́ kí mo láti jẹ́mọ́ a fẹ́ ta tóbi. a tóbi gẹ́ ní o tó lára kún o ara tí lè jẹ́ 200 a gùn a ga a tó wá kí ni a wà fẹ́ ìyẹn ni ó gbádùn náà o kìí sara kún kúlé ara tí ò lè mú kírèsì mẹ́wàá tán sára ara tí ò lè jẹ 5000 so torí náà kìí sára kú irú eléyìí òun láàgbé wọ inú àlìjánná o ọlọ́nkọ́ sàánú wa àáfàá nínú àlìjánná ẹ tó gbà rìn o wọ́n ń pè nǹkan kan ní súnkù ìjánná súnkù àlìjánná súnkù àlìjánná ìyẹn ni tá a lè fi wé ní Yorùbá ni pé ọjà àlìjánná ṣùgbọ́n lómi ọ̀wá rò wípé ah, sáàtù lọ máa ra búrẹ́dì lálùjẹ náà sáà lọ máa ra eggbons rárá o fẹ́ rí ọjà àlùjẹ náà jàmọ́ ẹ gbọ́ ariwo yìí ń pọ̀ o ẹ̀yin obìnrin ẹjọ́ o ẹjọ́ o ọ̀rọ̀ àlùjẹ náà là ń sọ yìí o nítorí níbi ìfarabalẹ̀ ni ọlọ́run jẹ́ àwọ̀ ni o ọ̀rọ̀ wa ìpè ìjà sí dònú o ojú abá tó wọ̀ látó lè dùnnú o <coughs> àfáà nínú àlùjẹ náà yìí sẹ́ẹ̀rí ńgbà tó bá já sí wípé àwọn ọmọ àlìjànnà wọ́n wọ àlìjànnà àwọn ọmọ náà wọ́n wọná àwa níbi kan tá a ti máa pàdé lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí n bá rò wípé bẹ́ẹ̀ ni tá a jọ parí University of Ilorin brother Abdullahi mọ̀mọ́ fẹ́ rí wàláì ọlọ́run ti gbé wá fún mi. jama ọlọ́run gbé wa mi gbé ah abájúláì ìsàlámà alẹ́kọ̀ọ́ sẹ́ni tó bá ti wọ́n náà nínú ọ̀rẹ́ wa àbí fámìlì wa a ní rántí ẹ̀ tọ́lọ́lọ́ ò ṣe tí ọba wà ló jẹ́ ẹni tá ọba ti wá lè rántí inú wa tó bá jẹ́ fọ́mọ náà ni tá a rántí ẹ̀ wà lọ́n fún ọlọ́run padà sọ́dọ̀ máa jẹ́ ajẹ́pọ̀ lọ́n fẹ́ náà ṣùgbọ́n tí ọwọ́ ẹgbẹ́ ọmọ náà ní ọjà ọlọ́run lè já náà tiẹ̀ tọ́lọ́ ọlọ́run lè bá wà níjẹ́ lálẹ́ jẹ́ńtẹ́ sáàmọ́ ní àwàlẹ́ ọ̀rẹ́ mi ìmọ̀ sí ìrí náà ti jẹ́ńtẹ́ ìgbàlẹ̀ lé ìrí ìdè owó ló sì rẹ́ pé búrẹ́dì láyé tó lè bá wà níjẹ́ ọlọ́run níjọ́ sẹ́ ọkọ àtìyàwó tọkọ bá wọ náà tí àwọ àgùntẹ náà lọ́wọ́ ìjọ gbàgbé torí wọn fún lọkọ ní ètò náà ìyàwó náà tí ọgbọ́n tọkọ tí yapa àti ọkọ àánú ẹ̀ ń ṣe mí àwọn kan bẹ lálùjẹ náà tí wọ́n ń wọ́ ọ̀rẹ́ pé ọ̀ṣọ́ra pé kọ́ lọ kò ní dáa fún ọ kò ní yí ọ

oúnjẹ ti wà fún wa ká lè wọṣọ aṣọ ti wà fún wa a wà fún mari ṣùgbọ́n kí èsì fáwọn kọ̀ǹdọ́ọ̀tì lè kára lè jẹun náà ṣe wá rẹ̀ ni obe àárín tá a dé ìbọn kẹ́kẹ́ farabalẹ̀ òdodo ni a mọ́ sòun fún yín ṣe rí àwọn tí ìṣẹ̀lẹ̀ ilé ayé tá a ló ní yín la ẹ̀ ń ṣe sùúrù ẹ̀yin tó kọ́ yín bá fẹ́ yàwó kejì kẹta kẹrin náà ẹ̀ ṣe sùúrù àwọn ilé ń dàrú torí pọ́kàn fẹ́ méjì mẹ́ta mẹ́rin sùúrù tẹ́ẹ̀ lè ṣe láyé ẹ̀ṣẹ̀ lálùjẹ̀ náà lágídí rẹ̀ ẹ̀ ń ṣe menstruation fọ́ tẹ́yìn lọ́rùn ni ẹlòmí ò ṣe ń jọ méje ló yín menstrual pain kí ni jẹ́ menstrual pain tọ́kùn ìmọ̀ ní menstrual pain ìbẹ́yìn lẹ́ ní wà lẹ́ẹ̀dẹ̀ ń ṣe sùúrù ń gbẹ̀gbẹ́ natural ni kò sí tẹ́fẹ́ bọ́lọ̀ fà ẹ̀yin lẹ lóyún ẹ̀ tó sọ bẹ́ẹ̀ kẹlẹ́ lọ dílé oyún yín pa tọ́lẹ́ tí ọba tó bímọ gan jẹ̀sán kún lọ kẹrin ẹni tí ọba bímọ gan yóò tó máa sọ gbogbo àwọn tí à ń tàǹbẹ̀lọ́ ọlọ́ba ni fún ọlọ́mọ tó ní àìbímọ ọlọ́run nìkan ló yẹ wà láìkọ̀ yẹ ẹ̀dá à ń bẹ lọ gbogbo àwọn tí ń tọrọ ọlọ́ba ní fún ọlọ́mọ ìbínú jẹmọ́ ọlọ́run nìkan ló kọ́ mọ̀ bímọ ẹ̀ lóyún ìnira ni ìjọ ọ̀kúnlẹ̀ ìnira ni ẹ̀ ń tọ́jú ọmọ ẹ̀yìn lẹ́yìn sùn lóru irú àwọn kan wọ́n máa ní ọjẹ́rẹ́ àtúmọ̀sọ fáwọn obìnrin wà fáwọn bọ́kọ̀lọpọ̀ wá sí wà tọ́mọ rẹ̀ ìyá ní ìsìn ó ní ọmọ o gbọ́mọ̀ rẹ bọ́ta gbọ́mọ̀ rẹ rẹ bọta ọkọ yìí sọ bẹ́ẹ̀ fún yín èmi máa sọ bẹ́ẹ̀ fọlọ forí jẹ́mi òkè gbọmọ rẹ ta gbọ́mọ̀ rẹ bọ́ta ìwọ̀n àtọ́mọ̀ rẹ wọ̀ ẹ̀ńtì sọ́ọ̀bù mo ọmọ ta ni ìyá ni bàbá rẹ ń ṣe sùúrù àbẹ́ ṣe sùúrù jèrè ọmọ ẹ̀kọ́ tó ṣe wà ní àdíìsì mọ́tọ́ fún yóò ṣe dáadáa sí ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta oníkọ́bìnrin kò sábúrú fún bàbá ẹ̀ náà ẹ̀ mọ́ tèmi ṣe ṣùgbọ́n bàbá lè níyàwó méjì mẹ́ta mẹ́rin yọ́ gbà lọ́wọ́ ọmọ ìyàwó kìíní yọ́ gbà lọ́wọ́ ìyàwó kìíní yọ́ gbà káàkiri ọlọ́run ìṣọba alábòsí ẹ wá máa gbọ́ mi tá à ń sọ̀rọ̀ ọlọ́wọ́ tẹ wá rí inú àdìjẹ́ mẹ́ gbogbo ẹ̀yìn tẹ ẹjọ́ bẹ́ẹ̀ ẹ máa farabalẹ̀ o ṣe rí bàtà adébí ọ̀rọ̀ ìyàwó kìíní kẹta ẹ má dá prógámù wo lálìjẹ̀ náà ọ ń bẹ nínú àwọn ọkọ yín yóò fẹ́ yàwó sẹ́wọ̀n fẹ́rí tó lè fa wàhálà máa bá yín yanjú ẹ̀ sáfara èyí bá yín yanjú ẹ̀ àbá yín yanjú ẹ̀ ọ ń bẹ nínú ọkọ yín tí ò níyàwó 100 bí kálukú bá ti súnmọ́ lọ sí fẹ́ wá rí ogun àwọn obìnrin tọ́já sí pọ́pọ̀ tí wọ́n òfò fẹ́ǹsì ọkọ wọn wọ́n ń fẹ́ bọ́nù Islam àwọn lọ́lọ́wọ́ wà àwọn ọkùnrin àlìjàn náà ọkùnrin mi bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ tí ọjọ́ ìyàwó kan lálìjàn náà àwọn obìnrin kan fẹ́ kan bẹ kọ́ọ̀sì rọ́ọ̀tù tọ́rùfì lámúyẹ́túmí fúnà ìǹsọ́n mi èèyàn ọ̀fọ́ rí ẹnìkan ọ̀tọ́ọ̀chì wọn rí àwọn ọ̀tọ́ọ̀chẹ́bù ni ọkọ̀ àgbà náà nìkan ní ọjà wọn wọ́n ń bẹ tọ́lọ̀ ti pèpè àwọn àwọn ọmọ tí ò ní máa ṣe tọ́ tí wọ́n ní máa fi kẹlẹ̀bẹ̀ tí wọ́n ní máa ṣe nǹkan oṣù ṣùgbẹ́ náà lẹ́jẹ̀ yà á lé wọn. gbogbo tó lè máa fa ohun ọlọ́run yọ gílù hásádù ká máa ṣe ká máa

ẹ̀sà bẹ̀rẹ̀ fọ́lọ̀ jẹ́ wàlùjẹ́ náà ẹ̀yìn ní ọmọ fọ́ọ̀kẹ̀yà ẹ̀sà fi yàn lẹ́fọ̀ lọ àfà kọ̀ wà ní sí pé ẹ̀yìn èmi náà súnmọ́ gbogbo tẹ́ máa fa wàhálà sínú ọ̀dọ̀ mi ló ti kúrò ẹ̀yìnjọ́ tó sọ̀dọ̀ tèmi kọ̀wé jẹ́nẹ́bà ẹ̀yìnjọ́ tó lọ́dọ̀ tiẹ̀ mo fura pé kinní kan àwọn tájá gbénu ilé kan náà yọ́lọ́ máa wọ ẹnu ibi ilé ìwẹ̀ tiẹ̀ wọ́n wẹ̀ ọlọ́wọ́ ti yọ kú torí ẹ̀ ní rí ìbànújẹ́ kankan mọ́ ọkọ yóò wà fẹ́yàwó tí ó pọ̀ tí ó tó ju mẹ́rin lọ sẹ́wálẹ̀ ìjọ pé ilé ajé ọkọ yìí ti láàrin ẹgbẹ́ wọn méjì mẹ́ta mẹ́rin ìtawọ̀ sọ fún yín ni pé ẹ̀yin ẹsẹ̀ nígbà fún tọ́lọ́run kódà tọ́kọ yóò bá ṣe déédéé òun ni ó di àlọ́dọ̀ ọlọ́run wàhálẹ̀ ṣùgbọ́n tẹ́yìn bá wá lọ misbehave ẹ̀yìn ni wọ́n pààrọ̀ yín wọ́n fọ́bẹ̀ ní replace bóhun torí náà kálukú ní kọ́sẹ̀ làákàyè o sọ ẹ̀ ti pé méjì ẹ̀yìn ṣe déédé ẹ̀yìn tẹ̀lé tọ́lọ́ ọkùnrin yẹn lọ́sàbòsì ó ti wà ní àdìsí bẹ́ẹ̀gbẹ́wọ̀ kò sí ó sàbòsí mọ́ gbogbo yóò jọ mọ́ so àwọn obìnrin àlìjẹ́ náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó já sí pé wọ́n kò fún wọn wọ́n àwọn fáwọn ọkùnrin wọ́n bá jẹ́ ẹni ọlọ́run so kọ́mọ̀ bá wà rípléèsì rẹ ọlọ́run jẹ́ wọ́n rípléèsì kankan ní orí o ẹ̀tẹ̀ rí bá fàṣẹ ọlọ́run látara àwọn ọkọ yín afá yóò la fẹ́ ròyìn lóròyìn àlùjẹ náà jẹ́ mo tó ń rí àwọn míì tí à ń bí ni o ẹ wo ẹgbẹ́ ìfẹ́ yọkan sí ká dákẹ́ afá àmúwá tó pọ̀ lórí ìròyìn àlùjẹ náà ní àwọn àbọ̀ síbi iṣẹ́ náà fẹ́wárí ga ju gbogbo tí mọ̀sán kan ẹ̀ láìkì rẹ̀ àlù ẹ̀ tí kankan ẹ̀ tí ì fẹ́ kí ni màá fi nǹkan ẹyọ kan kan ó tó kù tí ì sọ wà láì ṣùgbọ́n ń fẹ́ kan kan tí n bá sọ̀rọ̀ ìyàn àlùjẹ náà tí n bá fẹ́ yọ kan kan ẹ̀yin náà fẹ́ mọ̀ ta ló ní àlìjẹ́ náà gẹ́gẹ́ a wà rí ọlọ́run báyìí a rí ọlọ́run wà láyé a rí ọlọ́run a ọlọ́run jájẹ́ kan àwọn tí ó rọlọ́run and that will be the happiest the happiest moment in paradise Afọ a, ṣe páàmọ́ wá jà si o ààrí ọlọ́run bá rí òṣùpá ọjọ́ kẹrìnlá èmi mi ẹ̀yin rí yara yín ẹ̀yin o rí inú kọ́fàdì fi ra rẹ̀ wá pé ọlọ́run tí mò ń rí ṣùgbọ́n àwọn kan wà láyà àwọn kan ò ní rọ́lọ́ ìlàṣẹ́ ń sọ fún yín pé ẹ̀yin ó bẹ ẹ̀yin là ń bá sọ̀rọ̀ yìí ẹni di sùúrù tó pọ̀ kẹ́ẹ̀lẹ́ rọ́lọ́ wo sùúrù tẹ́ẹ̀sì fọ́lọ́ tẹ́ẹ̀sì fọ́kọ yín tẹ́ẹ̀sì lórí àwọn ọmọ yín kẹ́ẹ̀lẹ́ rọ́lọ́ sùúrù pọ̀ fún yín o wà láì sùúrù pọ̀ fún yín tẹ́ẹ̀ o tó ráwọn obè lórí ìdàkudà náà ní o àwọn nẹ́pọ̀ sọ́ọ̀sì o àwọn nẹ́pọ̀ ọ̀nà ẹgbẹ́ ògbóni àwọn nẹ́pọ̀ ọ̀nà ẹgbẹ́ àjẹ́ àwọn náà pọ̀ nú àwọn tí yáwó èlé àwọn náà pọ̀ nú àwọn tí ẹgbẹ́ kìlọ̀ kọ́ ó ṣe àwọn náà pọ̀ tán sàsọmọ ìyálé sàsọmọ ìyàwó àìmọye kéèsì tá a ti ń dù àáfà táwọn èèyàn ń sàsọmọ ara wọn tí ọmọ ilé ọ̀rọ̀ olókìkí ọmọ ni ẹ̀hàn lé mọ̀ wọ́n ra ń jẹ̀nu sí gbogbo ọwọ́ tó ọba ń ṣe wà láìwò ní wàlùjẹ́ tó ọba kú lórí tó ń ṣe ṣíríkù o gbogbo ẹtọ́ bẹ̀rẹ̀ kú lórí pé mú nǹkan mímọ̀ lọ yọ ọ̀rà náà ni o ṣùgbọ́n kò sí tọ́wọ́ àti lọ o ìròyìn díẹ̀ lásán èyí sọ̀rọ̀ yẹn alùjẹ́ náà o mọ́kẹ̀sọ́ téńté ní bẹ̀ ní o èyí tó ga jù ní pé rúgbúyàtù lìmọ̀mìnínà rọ̀bàù wà nọ́zọ́rù ìlàwájí ìlà ìtààlà àáfàá láàrin olóńgbà yìí tọ́lọ̀ ń dẹ̀ sọ ojú ń yá ọmọ yìí ní bírọ̀ ìlàárọ̀ bí i náà bírọ̀ àmọ́ wa rọlọ̀ inú owó ọmọ wa dùn inú owó ọmọ dùn pé ẹ́ẹ̀ ọlọ́run ni mo rí ọlọ́run ọlọ́run aláwù aláwù sáàkì sílíjà láàlì wálì ìkìrání yáàlì yáàkà yúrò inú wọn mọ̀ wá dùn á ọlọ́run ti wá lẹ́ni tí wọn onílé wá sí o ọmọ àlùjànnà ẹ̀jáde wá àfà àlùjànnà ní ìsọ̀fẹ̀ ẹ wá jẹ́ àwò díẹ̀ díẹ̀ nínú ìròyìn àlùjànnà ni mo sọ díẹ̀ náà nú iṣẹ́ tí ó jẹ́ àwò òun ni mo fẹ́ sọ yìí kí n sọ márùn sí mẹ́wàá kí n rájẹ ọ́ tẹ́ ẹ rí alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí ọba wọ àlìjánnà alìmánu bìlà ó gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo nínú ọlọ́run wàtàwákùlù ìka nílò àlè yóò sì gbára lọ́lọ́run jẹ́mọ́ fẹ́ ká gbọ́ nọmba wán yìí tẹ́kí nọmba wán nìkan la sọ ó ti tó sẹ́ẹ̀rí mòmìnà lóbìnrin òun lẹni tó gbà wípé kò sẹ́ni tó yẹ ká máa sìn kò sẹ́ni tó yẹ ká máa wárí fún kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún ní kọ̀rọ̀ àti ní gbangba àfọlọ́ ní ó sì bàbá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́ẹ̀rẹ́ tó bá ní ìmánì ọmọ rẹ̀ kú ọlọ́run náà ló pa ilé rẹ̀ jóná ọlọ́run ló jó jóná ọlálàkálà ọlọ́run náà ni a sọ pé kò sáwọn àjẹkó ṣoṣo kò sáwọn aláburú àwọn olójúburú wà ṣùgbọ́n àwọn yẹn fẹ́ sórí ibu ni ọlọ́run ló mú pankẹ́rẹ́ dání bí ìgbà tí mo mú pankẹ́rẹ́ dání mo wá na student wá ní pankẹ́rẹ́ jọ pankẹ́rẹ́ ní ọbẹ̀ ta ní ọbẹ̀ sẹ́rí náà luwa ìpẹ̀lú tọ́ràn sí ni àwọn obìnrin dìdàkudà nítorí àwọn wàhálà alẹ́ ayé wàhálà ọkọ wàhálà ọmọ wàhálà àṣẹ wàhálà ẹbí ọ̀sọ̀ àwọn obìnrin tí ń tojú ologbo olóògùn àtàwọn àfọ́ àbàbà aláwo àwọn àfọ́ ìjálàbì wọ́n bá àwọn obìnrin sùn òṣèré wàláì wọ́n bá àwọn obìnrin sùn ẹ lọ wọlé social media ó kún bẹ́ẹ̀ wọ́n fi nǹkan bú bá wọn sùn wọ́n fóògùn bá wọn sùn obìnrin mi ò tó ní gbádùn ààrẹ bí wọ́n bá fóògùn sùn torí kan ti pàjánù bú sí la kí ni wọ́n náà ń tọ́jú bọlé níbi ò tí ń tọ́jú bọlé ó ti dìyàwó Buhari báyìí ó ti ra kókó àwòsì báyìí gbogbo ọmọ rẹ ti la Amẹ́ríkà wọn lọ Saudi Arabia báyìí jama ẹ bá fẹ́ wọ àlìjẹ náà yóò ní òdodo sọlọ kò sì mórogún pẹ̀lú ọlọ. jama kò gbọ́dọ̀ sí kí ni o kò mórogún kankan pẹ̀lú ọlọ ọba àlekè ọlá ká gbọ́ àníyàn dáadáa ìyẹn nínú àwọn àlàyé tá à ń ṣe lọ ara yìí lànà bí la yushrik bihi shay'an dakhala li jannata anabi lẹ́ni tó bá lọ pàdé ọlọ́run lẹ́ni tí ó ní mọ́ni sọ́lọ́ kọ̀ wá mú nǹkan kan lórogún pẹ̀lú ọlọ́run kì í bá wọn ṣẹgbẹ́rẹ́ kì í bá wọn sọ àsọ̀rọ̀ kì í bá wọn ṣàṣejẹ èṣù kì bá wọn sọ nǹkan ọmọ kì í sọ nǹkan ṣọ́ọ̀bù

ẹ sọ́ra fáwọn àfáà àti ọ̀sán yẹn lórí ibú láyé àtọ̀run wọ́n tún ẹ̀pọ̀ fún yẹn wò kótó wọ́n tún wá báàgì wàhálà wọ́n tún wá gbọ́dọ̀ wọ́n tún wá fún yín báàgì lọ́sẹ̀ sẹ́ǹkọ́ lọ́sẹ̀ àwọn ilé ìlẹ́sàn rí ẹnìkan sì ní pé ìyá wa ẹ̀yin lálága dúró ẹ̀yin ó mú wá mílíọ̀nù wa gbogbo àwọn tí a bá yín sọ̀rọ̀ yìí àáfàá ni wá a sì lè sẹ́wà tá à ń fi sísàlẹ̀ ni mo sì máa ń kọ̀wé iṣẹ́ tí mo ń ṣe tí mo fi ń jẹun ọ̀pọ̀ mo ti kọ̀wé publish tó I published more than 20 books tó ń lòwé ní túra òtò ayé kìí ṣe nàìjíríà nìkan tó mo sì ń gbowó lórí ẹ̀ àfà tó iṣẹ́ àfà ní kọ́kọ́ máa ń kéwù kó lídìí irun kó ṣe wá àsìkí kó gáìdì àwọn èèyàn counseling kó tọ́ wọn sọ́nà kìí ṣe kó sọ́wọ́dọ̀ ọmọ aná kìí ṣe kó máa gbóògùn fún wọn kìí ṣe kó bá wọn rí nǹkan mọ́ torí náà iṣẹ́ àkọ́kọ́ ni ìgbàgbọ́ òdodo ní ọlọ́run àti gbígbé ara lé ọlọ́run ẹ má gbára ló ń dé o ẹ má gbára ló kìgbẹ́ o ẹ má gbára lé àṣejẹ kan o ẹ wá máa ṣàṣkáàrù ọlọ́run lẹ gbára lé o ẹ ń ka kùránì ọlọ́run lẹ gbára lé ẹ ń ṣàdúrà tí èso kọ àjẹnu ọlọ́run lẹ gbára lé èyí ń da ẹ má gbára lé gbogbo àṣejẹ gbogbo àrìmọ́lẹ̀ irọ́ lọ́wọ́ à ń bẹ́ o ewé a máa sọko yorùbá ní máa sọ bẹ́ẹ̀ o èmi ọ̀gbọ́rí pàdúrà máa ń sọko àbí tìlàwà kùránì máa ń sọko èmi ọ̀gbọ́rí o àbáwẹ̀ monday thursday máa ń sọko rọmọbọ́n lọ parí sẹ́ẹ̀rí ọ̀ parí àwẹ̀ ń fà tó bẹ́ẹ̀ ní oṣù ṣàwálì lọ́jọ́ monday thursday àwẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí náà ká nígbàgbọ́ òdodo nu ọlọ́run ká dẹ̀ gbára lé ọlọ́run ọba àlekè ni àwọn alkiyam bí arkanil islam àwọn orígun islam márààrún òpó islam ẹ bá fẹ́ wà lìjà náà yóò lòdì tó wọn o jẹ́mọ́ sẹ́gbọ́n tí wọ́n sọ yé sá àlọ́pọ̀ islam sẹ́ mélòó la pè wọ́n márùn èèyàn ò lè náà kó wó òpó islam kò làlùjẹ́ náà ti lọ alákọ̀ọ́kọ́ ni imani tí mo ti sọ tán yìí ẹlẹ́kejì irun ẹni tí òdó ló kí lọ́dọ̀ ọlọ́run èèyàn kí ṣubú ìzúrí àásìrì mẹ́gbìlì ọba sùn kò kí ṣáì ó ní wà láìpù sí ẹ̀gbà fọ́ ọmọ abáyì abáyìta lọ́dọ̀ ọlọ́run kí lọ́gbà ògbó kí wọ́n lọ́gbà jẹ́mẹ̀ wà láì lọ́dọ̀ ọlọ́run ọgbà fọ́ torí pé márààrún lọ́jẹ́ odidi tọ́ba tí márààrún ọgbà wà àìkí márààrún ọgbà zero so lónìí tọ́ba tí kí márààrún yẹn ló didi kan lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ọba tí ń jẹ́ Allah yi yìí obè nínú ìṣòro ni pé ọ̀pọ̀lọpọ̀ yìí kírun sásìkò ẹ máa kírun sásìkò dẹ́nìkọ́ ni kẹ́ kírun agreed dẹ́nìkọ́ ni kẹ́yìn ọ̀tẹ́lì tá ń tẹ́bi mọ́sálásí bí fún yín lápẹ̀rẹ́ wàá kírun ní wa lásìkò tá a wà ètò one ti tó tó ti yé one ni o tẹ́ bá kírun yín one lásìkò yìí orí pọ̀ ń lọ rajà ní eh, bódìjà òṣìṣẹ́ kúrò lé ní one twenty kírun rẹ ní one òun pọ̀ bá di four thirty tọ́ bá di wákàlà àtàrí ọlọ ẹlòmíràn wà jáde kọ̀ wà ní kìsúrí wà ní four thirty yá àkìsúrí àti kéde o ìwé ará zúrì tó kọ́ tó kú òlé ẹ má jẹ́ ọ̀rọ̀ pọ̀kọ̀ dá o ẹ má kírun yín lásìkò àsìkò tẹ́ ẹ̀ bá nírun tẹ́ ẹ̀ fi kírun ọlọ́run bòyín ṣùgbọ́n kò bòyín láwẹ̀ ẹ̀ dàrú padà so irun tọ́lọ́run bòyín torótìmọ̀ pé ìnira ní ọ̀jẹ̀ kẹ́ ẹ tó máa dà padà àsìkò tẹ́ẹ̀sì nírun yẹn tẹ́ẹ̀sì kò tùlọ̀ àbí ẹ̀jẹ̀ bímọ ọlọ́run boyin ẹ̀ ní jíà lórí ẹ̀ ṣùgbọ́n àsìkò tẹ́ẹ̀ wà ní mímọ́ tẹ́ẹ̀ bá ní ìṣòro kan wàhálà ní lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìgbà àwẹ̀ o yóò sàmà parọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò ṣe kóṣù yóò lóyún yóò bímọ obìnrin tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ó lè mọ́ gbàwẹ̀ sí èkú wàhálà ìlànà gbàwẹ̀ sí èkú pàápàá di first ten twelve years tó bá fọwọ́lé ọkọ àsìkò lè mọ́ wà productive nínú pàǹdì mọ́ ọdún àkọ́kọ́ tó wọlé ọkọ ó lóyún ẹni tó yóò lò lára ẹ̀ oyún fò ó méjì nì àbá lójú ẹ̀ ń pán ọ̀rẹ́ wa ń bì nísà ń diwọ́ mọ́nú ní sọ́mà nílẹ̀ ń pòjì lójú ẹ̀ má para rẹ̀ síjọba lọ́rùn má gbá rẹ̀ tọ́lọ́run bá ní kó ọráyè gbà ẹgbọ́ sọ́lárì fàtàwọ́ àwọn àfáà mọ́ sọ fún yìí ọráyè gbà ń tọ́ dáa ní kó gbà kó tó dọ́dún tí ń bọ̀ wà lẹ́ọ̀ wá gbìyànjú gbìyànjú òórí gbà kódà ọ̀ràwẹ̀ súnà kankan gbà ọdún mi fi wá dé san fídíà láàfíà san fídíà fún olùsí lóúnjẹ wọn àní òfin onísáàrì àti sínú oúnjẹ ẹ̀kan o lè wo oúnjẹ tó tó yẹn pàtì ìjẹgbẹ́ fọlọ́sì káàdì méjì ti láàfíà tó ó gbìyànjú kọ́ ọ̀sán ó rí san tọ́dún mi fi dé ọdún mi yìí ọ̀rẹ́ wa lóyún láti àkórí gbà ó ti bímọ ọmọ tó tó bí ọ̀kànà ni ọmọ sàn fani àfà wà láì ó tó bèrè tó bẹ́jẹ̀ ẹ̀ gbangba tí èdè aago méjìlá báyìí fáwọn àti fẹ́ jábọ́ lórí ẹ̀ orí ẹ̀ tó ní ah wà láì orí ilẹ̀ bá ń tẹ́lu sórí o ti fẹ́ jábọ́ orí kankan ọmọ táwọn ìtì pa èmi rí obìnrin tí ń tọ́mọ ààwẹ̀ táàtì yìí ọgbà gbogbo ẹ̀jẹ̀ òdì kan mọ obìnrin tó lóyún kódà ìbejì ló tó bí ọgbà gbogbo ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe dá wa yàtọ̀ ṣùgbọ́n tá a sọ ni pé ìwọ tó jẹ́ pọ̀lẹ̀ ni ọlọ́run mọ̀ o ọ̀làlújẹ náà gẹ́gẹ́ tó ń lọ orórígbò islam ó ṣe kí ni o ti wo ẹ bá ti wó rígbò islam ó àlùjẹ náà ní ibi tí mò ń lọ yẹn nìyẹn o ẹ mọ̀ gbà wẹ́ o ètò ẹ̀bá ti wá rí gbà látara bọ́lọ̀ ń ṣe dẹ́yìn omi ló ń jẹ gbọ́dọ̀ àwẹ̀ ṣeré ẹni ọlọ́run bá ṣe lólówó nù yín ẹ̀yọ̀ o 2.5% percent one over forty ìdá kan ní ogójì bá o nínú hadithi wọ́n nípa nàbí sallallahu alaihi wa alihi wa sallam ànábì ni man an amana ànábì lẹ́ni tí ọba ti mú nǹkan kò mẹ́bọ mọ́ lọ́hún gbọ́ lẹ́yìn tó ti gbọ́ gbọ́ kò sorogún pẹ̀lú lọ́hún wà á kọ́ ọmọ sọ̀láàtà àlìmọ̀tútù bàtà ó ń kírun tọ́jọ́ ọ̀ràn yẹn wà á dà zakata bọ́tà ọ wá ń san sàká sàká ọlọ́run tọ́jọ́ ọ̀ràn yẹn ó ń san wà sọ ọmọ rọmọdọ́nà ó tún gbààwẹ̀ rọmọdọ́nà wà sẹ́mi wà àtọ́ à ọgbọ́n tọ́lọ̀ àtànàbí ń sọ ó dẹ̀ ń tẹ̀ láfẹ́ wọn sallallahu alaihi wa sallam ẹ máa gbọ́ ó ń gbọ́ tọ́lọ̀ àtànàbí ó dẹ̀ ń tẹ̀ láfẹ́ wọn fàmọ́tà àlàázálíkà ọwọ́ akú lórí ń tá sọ wájà bá ti là òlì jàǹnà ànàbí ni yẹ́ wà lè jẹun ẹ̀rí pé bí àdìsí ájì ò torí pé òṣùwọ̀n méjì la fi máa sanwó sàkà nínú Islam òṣùwọ̀n gold àti òṣùwọ̀n silver irú ọdún ìsìdí àrà one eighty thousand òṣùwọ̀n silver òun kéré gold ní bíi one point five ìbò ó tàn pé wọ́n tọ́ bá ní one point five tó bá ti ń tọ́wọ́ bíi one eighty two hundred lọ́wọ́ láàrin ọdún kan èso lówó lóòótọ́ ṣùgbọ́n wọn náà lè yẹ one over forty bẹ́ẹ̀ láti pàmò bíi ti sàkábọ̀ tó ti sàkà lóṣùwọ̀n mélòó méjì òṣùwọ̀n silver àti kí ni o gold ìwọ́n tó ọ̀bà lágbára wọ́n ni o ṣùgbọ́n ájì gbogbo ayé ní ọ̀nà torí pẹ́lú omi ìfi èkú kèé kò lè ṣiṣẹ́ kó tu owó ájì jọ àti ọ̀tọ́ lọ́ba ní orówó ájì náà tó ọ̀bà tó lọ àdísì tó bẹ lórí Islam ọ̀dọ̀wé ìgbẹ́ àti ẹ̀yin obìnrin jẹ́ tó fẹ́ gbọ́ sọ jẹ́nẹ́rà yí padà ara ń tí ọ̀jẹ̀ kẹ́yìn obìnrin ọ̀hún àlìjẹ́ náà òun ni kẹ́ ẹ sọ abẹ́ ẹ̀yìn kẹ́ ẹ má ṣe sí wa. lẹ́yìn ìgbà tí o ti lọ́kọ tiẹ̀ ká ní pé o ti ṣe jà ìlíyà yìí ìgbà tó o ti wọlé ọ̀rọ̀ ìgbà tó o ti gbọ́ ìsìláàmù yìí ìgbà ìmọ̀ kan ìgbà ìgbà téèyàn sọ pé ojú mi ò rí tọ́lọ́run o ti lò kọjá ibùkún ká sọ pé ṣáájú òní tó ń gbọ́ wá sí ìgan káníbàjá ìlíyà ni ó ti gbọ́ wàásù lónìí èèwọ̀ ni fóbìnrin mùsùlùmí kọkùnrin méjì ọmọ ìgbòrí ẹ̀ ọkùnrin ló lè níyàwó méjì mẹ́ta mẹ́rin fẹ́ẹ́rí ọ̀rọ̀ àlùjẹ ẹ má wùwà láìpọ̀ bàbá mi kó kú dálùjẹ náà ṣùgbọ́n bá pẹ́pẹ́ lọ́wọ́ á àdẹ̀sọ fún ọ láyé o sórí bí ọgbọ́rọ̀ rẹ̀ já àdẹ̀sọ fún ìwọ o tí wà làwa ń sọ yìí gẹ́gẹ́ bí ọmọ ilé kéwù wà má àlà rọ̀sùn ìlà ìbàlá gbogbo táwọn ọba sọ òdodo tá a torí pé nǹkan ẹni fúnra lówó kẹlẹ máa ní kíní kan á jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run kí lẹ fẹ́ fún wa tó lè tálù jẹ náà wà láì sọ òdodo fún yín obìnrin tó bá fẹ́ wo àlùjẹ náà ó gbọ́dọ̀ sọ abẹ́ rẹ̀ ó sì gbọ́dọ̀ sọ láti ọ̀pẹ mo kó pọ́ìntì méjì pọ̀ tó rádìí ìsìn kan náà lọ sọ méjèèjì ẹ̀yin obìnrin tó tún mi gbọ́ bẹ́ẹ̀ ẹ bá fẹ́ wọ náà nínú yín o ọkùnrin kankan ò máa rí gbáàyà rẹ̀ gbogbo ẹ̀yin ò yára bẹ́ẹ̀ sì gbáàyà ẹsẹ̀ lẹ́ ń dá o mọ̀ ń bọ̀ náà o sèǹfààní mi náà lè náà mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ náà obìnrin tí sọ pé lẹ́yìn ọkọ mi ọkùnrin ètò bá mi obìnrin tí wọ́n wà lùjọ náà nìyẹn tó bá wá já sí pé ṣáájú òní ó ti ṣẹlẹ̀ wà láàyè lẹ́yìn ìjọ tí mo ti gbọ́ wáàsì èèwọ̀ ní kọ́kùnrin méjì ògòrí èèyàn lẹ́yìn ọkọ mi ọkùnrin kankan ògòrí mi ààyè àfihàn ọkọ rẹ kú olùmárì èmi ṣe sí ọkọ dà ìbọ́ọ̀sì ọ̀fẹ́ lómi ṣẹ̀rí àfẹ́yìn ṣùgbọ́n wà ní ọkọ kan tó wá láwọn bàbá wọn ṣúgà dàdí ó ní wàlùjọ náà èmi kí mo sọ bẹ́ẹ̀ o ẹja gbádìí sí ọlọ́sẹ̀ yóò mẹ́kú ni anábì ní ìdásọ́ láti lè máa àtúkọ̀ sá sọ́lọ́lá àlùsọ́lá anábì ní tóbìnrin tó bá kírun wákàtí mara àrùn ẹni pé ẹ́ńfàsì wá lórí ọ̀rọ̀ ọ̀run anábì lóbìnrin tó ń kírun wákàtí mara àrùn wà sọ́ọ́mọ́ ṣàhàrọ̀ à ó ń gba àwẹ̀ nínú oṣù rọ̀mọ̀dọ́nà tó ń pé wà àtọ́ àt bàálà baálé tẹ́ ẹ máa sọ ìdí lárúbáwá ni baálé ni baálù ànábì ló ń tẹ̀lé baálé rẹ̀ ó ń tẹ̀ láti ọkọ rẹ̀ wàháfì dot fàrìjà ó ń sọ abẹ́ rẹ̀ kílà láà òdìkúlìlì jannata lè ayé àbíwábí á ṣe wọ́n ni wọ́n sísà ìwọ̀ wúwo sí ọya ibi tó bá wú ọ ní ọgbà wọnú àlùjẹ̀mọ́ nǹkan mẹ́rin ànábì sọ́ńdẹ̀ ó ń kírun sallallahu alaihi wa sallam ó ń kírun ọ̀ ń bá àwẹ̀ ọ̀ ń tẹ̀ láti ọkọ ọ̀ ń sọ abẹ́ rẹ̀ sẹ́yìn pàtí bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ ọ̀run àtàwẹ̀ níbi òpó Islam ọwọ́ àkú mélòó méjì ọ̀ ń sọ abẹ́ rẹ̀ ó sì ń tẹ̀ láti ọkọ gbogbo ẹ̀yin òbí ẹ lówó lọ́jọ́ kan yín lọ lóòótọ́ ni ìwọ lọ ráwọn ọmọ ń sùkú lóòótọ́ ni ọkọ rẹ ọwà responsible ò parọ́ náà torí ẹ̀ náà má tẹ ìdá ọkọ rẹ lójú yóò gé tí ọba gé ọ láyé yóò gé ọnu jáàmù náà tọkọ yín ọba ti ní ẹ má kò ní ẹ má kò ní ẹ káwọn lọ ìdí òògùn káwọn lọ gbogbo jẹun kò ní ẹ yapa ẹ gbọdọ yapa tọkọ pé ẹ tó ń ṣe súná ọmọ wà òṣèlú àbúrò mi bàbá kan náà yà kan náà ọlọ ọ̀lọ́ náà nù torí pé má lọ kìí ṣe ìyapọ̀ ọlọ́run ẹ̀rọ ìjọba bí lìdí ẹ̀dínmọ́ ọmọ lọ́ọ̀bẹ̀ àlọ́ tọ́ọ̀bà kú ni okú ìyọ̀ǹda ó bẹ gidi òní lọ torí kò ní ọmọ tìrù kò ní ọmọ lòjà kò ní ọmọ lọ́wọ́ kò ní ọmọ ṣètọ́ lọ kò ní ọlọ́sẹ́ bọ́ ọ̀tẹ̀ láti ẹ̀rẹ̀ yìí gbogbo ẹni tẹ́ ẹ mọ́ àwọn sọ fọ́lọ́ ni àwọn olóore mi nìyẹn àwọn olórí ibu rẹ̀ ló kéṣe lóore o oore kí náà ń ṣe ọkọ̀ wọ́n fọ́ ní one million wọ́n fọ́ ní rẹ̀ so ti lọ hundred àlọ́ ọ̀rà ní ọ̀nà ó láwọn olóore rẹ̀ oore tó lè oore tẹ́ pé ń gbọ̀ bá tó yàrá ìbímọ kan tí wọ́n lọ gbọ́dọ̀ jẹ ṣúgà bówó ọjà láràn nílọ fún wá mílò bówó ọjẹ kóòmù mílíkì tírélà méjì kí lọ́kàn wà ní àlùjẹ́ náà kò sí wàhálà kankan lálùjẹ́ náà nàtọ́ pé mò sọ ọmọ aláìsẹ̀ a máa mu ginger juice nínú àlùjẹ́ náà àwọn tó wà highly medicinal láàmú náà kò sí tápà náà kò sí jẹ́dìjẹ́dì kò sí kò sí asthma kò ọwọ́ abẹ́ torí èsì náà kan láwọn olóore rẹ̀ kí ló tó ń ṣe fún ó ń fọ́ lówó ọmọ ọlọ́mọ rẹ̀ ń sùkú lọ́wọ́ ń ṣe ó tó wá ni ọlọ́run ló àfi kó ìṣe ti tú bábà ìṣe ọlọ́run tó fi mọ́ pé ah, ṣe mí èṣù ni ọlọ́run forí jẹun obìnrin tó fẹ́ wà kò máa ó sì máa tẹ̀lé obìnrin tí ó wà lìjọ náà ó gbọ́dọ̀ máa bo ìwòwò rẹ̀ kò gbọ́dọ̀ máa sí orílẹ̀ kò gbọ́dọ̀ sí àyà alẹ̀ ànábì wa àbúrò sọ̀rọ̀ ó ní sèǹfààní ní ahali náà lam àròhìn ànábì láwọn aràn méjì kan bẹ ọmọ náà ni wọn èmi ò fojú rí wọn o èmi ò rí wọn n ò sí láyé mi ṣùgbọ́n wọ́n ti délé ayé báyìí o ara wọn ni nìfà ó kàṣíyà tó àríyá nìfàáhùn kàṣíyàtọ́n àríyà mọ̀mílà àtìmọ̀ ilà rùn sí iná kágbé tìlìmọ̀ ilà lámúyẹ̀ jíjìnà ọ̀rùn fàlìjánà anábì láwọn obìnrin tó jẹ́ pé àwọn obìnrin wọ́n rò fáwọn wẹ́rù sábàdẹ̀rẹ̀ ọmọ ìlẹ́kùn kiri ọlọ́run wọ́n rò pàtàkì lọ́tọ́jú ẹ̀ ń ta kiri ọlọ́run anábì láwọn obìnrin wọ́n sọ́dọ̀ lọ́ àlewà wọ́n rò wípé àwọn wẹ̀wù ṣùgbọ́n òhò ni wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ ayé ìyá wa tẹ̀ wá bí náà àwọn ọmọ yín obè ti dáṣẹ́ wó ẹ náà lọ́mọ táyé ti láyé ẹ máa bẹ̀ wọ́n ní o kè wá ṣe bẹ́ẹ̀ máa bẹ̀ wọ́n nìkan ẹ kẹ́kọ̀ọ́ àwọn ọmọ yín tí wọ́n èsì tí wọ́n èsì di kíló pẹ̀ ẹ jẹ́ wọn máa lọ gbọ́ wà ẹ jẹ́ wọn máa lọ lé kéwù ẹ fi wọ́n sùsù kú mùsùlùmí ẹ má fi wọ́n sùkú kèké fún sàwọn dolórí

ẹ mójútó àwọn ọmọ yín ká mọ̀ sínú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wọṣọ ṣùgbọ́n òòrùn wà ìtumọ̀ ẹ̀ ni pé they are halfway dressed halfway naked a máa wọṣọ tí ó bò bá àyà wa aṣọ tí ó bò ara wa dé kókósẹ̀ ìjọba mo rò bóyá àbí òye èmi náà rádọ̀ fún mi ìsìn àǹfààní ká gbìyànjú gbogbo lábẹ́wàgbìjà náà yìí kan gbọ́dọ̀ máa fi ọmọ kan sẹ́ẹ̀ fáànà bí ní pé ẹ́ẹ̀rí lórí wọn ó ṣe rí bí kẹ́ẹ̀yìn ràpọ̀ mẹ́ni àwọn àfáà ni wọ́n máa yọrùn náà ni wọ́n máa jọrùn náà àwọn àjàmá jẹ́rì pami ẹmọ bí kẹ́ẹ̀yìn ràpọ̀ mẹ́ṣe máa rí wọ́n mọ̀rọ̀ wọn alùpùtàgbà yọrá àṣìlẹ̀ kálíkìlà àwọn tá ń yí ẹ̀dá ọlọ́run làdíìsì mi ń ṣe gbé wá pé làánà lọ́ọ̀rùn wá sílà wà lùmùtà ó sílà ọlọ́run ṣépè ọ́ sẹ́bilé àwọn tí ń fi wọn kọ̀rọ̀ obìnrin kò ní máa sàtàṣílẹ̀ kò ní ṣe Bob Marley kò ní ṣe tàtú ẹ mọ̀ ya nǹkan sára akọ̀dá ẹ̀yìn tẹ́kọ́ bá ti yà sí nílá ń gbà kéèké ara ẹ̀ ní kẹ́kọ̀ọ́ làsọ́mọ ẹ mọ̀ kọ̀ làsọ́mọ yín lójú àwọn atọ́ ti kọ́ kọ́ sí èmi náà lójú tó wà ní choice àwọn òbí wa ò gbọ́ yé ẹ mọ́ sàbẹ́ pa rẹ̀ ẹ bàrá yín jẹ́ ni ẹ sí ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run forí jẹ́ yìí ṣùgbẹ́yìn ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ fọ́ ma ẹ mọ́ fi rọkọrun ẹ má bá àyàn fìrùnkùrùn ẹ má jorun ná ẹ má bá àyàn jorun ẹ bá jẹ́ àdírẹ́sì àsínú wa máa dirun máa kórun má bá wọn jorun ná kọ́ ọmọ ìwọ náà lọ́dọ̀ jama ẹ má bọ̀ ara alimutaga yira lẹ́kàlìkìlá obìnrin tó fẹ́ wà àwùjọ náà kì í máa bleach gbogbo àwọn ọṣẹ tẹ́ ti bóra àwọn kírìmù bóra ẹ sọ́ra fún o kọ́mọ̀jẹ̀ pé èèyàn lọ pàdé ara rẹ̀ nínú àlìjẹ́ náà nínú àwọn nǹkan tí ó jẹ́ tó wà lùjẹ́ náà òun ni kẹ́ ẹ mójútó àwọn ọmọ yín pàápàá àwọn ọmọ obìnrin albana jọmọ ẹgbà rìn training kẹ́ ẹ fáwọn ọmọ yín lẹ́yìn found an authentic Islamic training ẹ fáwọn ọmọ yín ní ẹ̀kọ́ ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹlẹ́wọ̀n sándàdì sùkúù kẹfẹ́rí lẹ́ka àwọn ọmọ yín lọ wọ́n sọmọ yín dolórí ibú láyé àtọ̀run wọ́n sọ ẹ̀yìn gan-an lórí ibú tó nígbà ọmọ bá wọ ọ́nà fi màmá mi ń gbò lẹ́nu láyé ká sọ pé sùkú pásọ lẹ́fẹ́ kí n lọ kò síbi tẹ́lọ lónìí o àjọ wọ náà ni o bàbá kan lọ sí wáàsí náà bàbá yẹn dẹ̀ ń sunkún ó ní àfa ọmọ òun kan ti di kiri yóò bàbá àgbàlagbà bàbá yẹn dẹ̀ ń sọ̀rọ̀ àwọn yẹn dẹ̀ ń ṣe ọmọ yẹn ò ní jẹ́ lọ́wájú ọlọ́run àwọn ọmọ yìí ti èdè kẹfẹ́rì tí wọ́n èdè asẹ́wó tí wọ́n èdè abóra ẹ̀ mójútó wọn àwọn ètò bá ti ya tọ́ọ̀dù tó ti ń sí ọmúlẹ̀ káàkiri ìlú tó ti ń sí bàrá àdìkì ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa pè wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ bákan náà ẹ̀mọ́ jáwọn ọmọ yín obìnrin kan fẹ́ ọkùnrin tọ́ọ̀dù tí ọ̀sán mẹ́yìn dábòrò aṣẹ́wó oníṣìnà ìbá àgbè jíìpù wa ẹ mọ̀ wọ́n jíìpù ẹ̀wẹ̀ tó jẹ́ ní ọlọ́ọ̀ ìdájá àkọ̀mọ́ntẹ̀dẹ̀dọ́nà dínà wú àkúlùkọ̀wú fàzáwìjú brọ́dà kan ìlú sọ́rá ní rẹ̀ 12,000 ṣùgbẹ́ ní ọlọ́run ẹ̀ ní fọmọ yín ìkan onírúbí irun wèrè báyìí èlò sálárì rẹ̀ twelve million ó twelve million lẹ́wọ́ àti yọ wà sọ yẹn lórí ibú láyé àtijọ́ gbèǹde ẹ ẹ ṣe mú twelve thousand tí ó do twelve million lọ́la yóò tún wá mọ̀ wọ́n àbùjẹ̀ náà àbọ̀sọ fún yín pé twelve million kò lè dó lóòlò sí lọ́la ni àbọ̀sọ fún yín ẹ ti wòrán fún twelve thousand kò lè do ní twelve billion ẹ bá fẹ́ fáwọn ọmọ yín ẹ wo ẹ̀sìn àti wa torí náà ọ̀rọ̀ àbùjẹ̀ náà gbọ́dọ̀ tóbi lẹ́nu wa o. abala káwá tírèènì àwọn ọmọ tó jẹ́ ní ọlọ́run ẹgbọ́n tánàbí wa Muhammad sọ sọ́ọ̀lá ànábì sọ fún wa pé mànà àálà járí yàtẹ̀ ìní hátà tẹ̀bùlógọ̀ wà tìdọ̀rọ̀kà ànábì sọ́lọ́lá àríwá ẹ̀rọ sọ́lá kọ́lẹ́ni tó bá rí ọmọ obìnrin méjì láti kéke fún wa tírèènì wọn iṣẹ́ ẹ̀yìn obìnrin lẹ́níṣẹ́jà wọ ọkùnrin lọ́wọ́ tiwa ni ká máa jákì ká lè èkó lónìí abálọ́la kánò lọ́tọ̀la Ghana jọ mẹ́rin Amẹ́ríkà ní ká sàmọ́ wà ń tẹ́ ẹ̀jẹ̀ kì ká máa owó school fees káwówó aṣọ léyà aṣọ ọ̀tún náà wẹ̀ káwówó gáàsì bẹ́ẹ̀ fi ń li gáàsì káwówó bẹ́ẹ̀ fi ra toothpaste bẹ́ẹ̀ fi ra maclean ó ti yé wàhálà ti wà nìyẹn ìwọ tọ́lọ bá ní kọ́kọ́ rẹ ọmọ ẹgbẹ́ sàlàhàndùlélà ìwọ tọ́kọ̀ rẹ ọba ṣe pé ibi tọ́ bá ṣe sàlàhàndùlélà wọ́n bí ọ̀wá tiẹ̀ wá pè kankan tó sàlẹ̀ àǹbùlù náà. sáà rí gbogbo tá à ń sọ láyé ó ṣe é mánéèjì jáàmù ó ṣe é mánéèjì jáàmù ó ṣe é mánéèjì. anábìlẹ̀ tó bá wá rí ọmọ obìnrin méjì wọ́n fi bàlágà wọ́n wá wọlé ọkọ lójijì ọmọ wọ́n bá wọn lé. ṣe bẹ́ẹ̀ yẹn yá wa inú mi dùn pé ẹ̀yin àgbàlagbà wà níbí láyé ẹjọ́ mọ̀mọ́ sẹ́wọ̀n pé tọ́mọ bá wọlé ọkọ lẹ ọgbọ́dọ̀ wọlé ọkọ pẹ̀lú balẹ̀ tọ́ bá ti wá bá ń lé wọ́n wàá pàrókò ránṣẹ́ pé ọmọ yìí o odidi ọmọ ni o ìfàná tó fúlù àgbọn tó fúlù lẹ́tà àti bisikíìtì délé ayé wọ́n tó fi bisikíìtì tó fúlù sí ọmọ tẹ́ ẹ fún wa ń kọ́ o ọmọ tó fúlù tọ́ bá wá jọ ọmọ tí èso ọ̀bẹ ti bá ìfànà kòròfo agbọ́n kòròfo àwọn nǹkan kòròfo kòròfo kòròfo wọ́n fi ránṣẹ́ lè màmá rẹ̀ ó sọpọ̀ sọpọ̀ ní jama ẹjẹ́ ìsòtọ́ ọ̀rọ̀ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wọlé ọkọ lónìí ìwọ tó o bá fọmọ tó wà bàjẹ́ ìbẹ̀rù ọlọ́mọ fìyà jẹ owó ọmọ dáadáa nù ìwọ tó o bá tírèèni ọmọ tọmọ rẹ ojú didi wà láì tọ́jẹ́ pété ìdíjọ́ nìkáì bí màmá ẹlẹ́yà kan tí mo mọ̀ màmá yẹn ó sì pè mí lánàá ọdún wà láì nìka ọmọ rẹ̀ lè jìlá ṣe ń jọ kan ọmọ rẹ̀ tó ṣe lẹ́yìn ìgbà náà gbogbo àwọn ọmọ ìtọ́jú bí wọ́n wọlé ọkọ lójijì ni màmá yẹn ọmọ ọdún ni pé à ìmọ̀ nítọ̀ wọn ni yọ ọmọ nítọ̀ kó fún wọn ẹ̀mí àná wọn à màmá yẹn wà láì inú ẹ̀ máa dùn mí gbogbo àwọn ọmọ ẹ̀lò sì jẹ̀lẹ́ àtàn ó ní àfà àwọn ọlọ́ọ̀jẹ̀ wọn gbọ́ ẹ sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yẹn ní wọn gbọ́ ni ẹ̀yin náà wà ní àwọn tó bá yé wọn jẹ́ o ẹ̀ ń sáré gbé hundred to lórí ẹ̀ ń pampa àwọn ọ̀pọ̀lọpọ̀ wa á focus lórí discipline à ń pampa àwọn ọmọ ju bó ṣe yẹ lọ bàbá àtẹ̀mí lówó lọ́wọ́ pampa wa àwa ò rẹsẹ̀ lọ sùkú àwa láàkó kàn dálé wa ṣùgbọ́n wò ní bíbí pa wa etí wọn ò yẹ ká gbélé alọ́wọ́ wọn níjọ́ tán lágbára kán ra nǹkan fún àwọn ọ̀rá fún wa ká má bàa ya wèrè lónìí la tó mọ̀ pé wọ́n ṣe wá lóore

tó tẹ́ ẹ bá wá gbé ìjọba bá wá yàyà fìyà ẹ̀yìn ọ̀lẹ́jọ́ jẹ́ wájú ọlọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀yìn òbí ẹ̀ ń pàǹpà ọmọ jù pàápàá ọta bá ń rò pa àkàwé lẹ́yìn kẹ́ máa ṣèbó rọ́ṣọ́ ọmọ yìí ò ní adam ọmọ yìí òbí yọ náwó sọ́kùn lè ọmọ yìí òbí yọ káyọ̀ pé yà fẹ́ ẹ mọ̀ sọmọ yọ ẹfẹ́ ẹran sẹ́lọ̀ ah, use your jab use your jab ẹ máa sọ èbó yín sí tó ti yé èdè bàbá yín kejì nu ẹ máa sọ sí ṣùgbọ́n ẹ jẹ́ kó fẹ̀sìn tó ti ọyọ go and buy this thing over there go and do this there no problem about that if you like continue speaking French if you like continue speaking Igbo that's your problem ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe èbó sí o ẹ jẹ́ ká rí i pé èbó ní sáà èbó ní kí ni o then ẹ sọ́ra bá ń di fẹ́ fàhálù ìlànà sàbàbí ẹ jẹ́ pẹ́ lárúbáwọ̀ oníkíni o oníjàun ọmọ ìjẹ́ language lásán ẹ jẹ́ kọ́mọ ní lẹ́sẹ̀ pẹ̀lú ìmọ̀ tó bá mọ̀ anábìlẹ̀ tọ́bẹ̀ ilé tún ìyẹ̀wọ̀n méjì wọ́n fi wọlé ọkọ lódìdí wọ́n wà tún di rọ́kà wọ́n dẹ̀ bá wọn lé ah! dàkálí tù ánà wọ́n wà lìjánà tàkàhátà yìí èmi àti ọ̀ wà lìjánà bí ìka méjì báyìí àtàrà sẹ́ẹ̀ ni obìnrin kẹ́ máa ṣe dáwà dáwà ayé bẹ̀rẹ̀ lórí ọmọ yín ẹ ṣe lórí ọkọ gbogbo ẹ̀yin obìnrin gbọ́dọ̀ jẹ́ dáadáa dùá tẹ́ẹ̀mọ̀ báwọn ọmọ yín sọ̀rọ̀ tẹ́ẹ̀mọ̀ jẹ́ kàn máa pàtàkì kàn máa ṣèṣì náà tí wọ́n wọlé ọkọ ẹ jẹ́ kàn máa burú ìmárítà sex ṣùgbọ́n bí tẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ kọ́ ibi ìmọ̀ọ́nì lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kàn bá wà náà ìdèrí kọ́fà ẹ̀fà wọ̀ pàṣẹ síwájú ilé yìí ọlọ́run rí wọn bẹ̀ sábà kó sínú kọ́fà fóònù ọlọ́run máa ń bá ń ṣe ilé òní jẹ́ kómi zù éwù pẹ̀lú ọkùnrin ẹ̀ẹ́dẹ̀jẹ̀ kan mọ àwọn aburú bí ìsìnà ti lè wọlé mọ́wọ́ àkọ́nà pẹ̀lú ọkùnrin haramu ni mọ́wọ́ fún bó ti rọ́mọ tó wọ́pọ̀ lọlé wọ́n jẹ́ wà secondary school ọwọ́ rẹ̀ school wọn tó wá wà lọlé wọn ò bá ní ní ọjọ́ wà lọ òun nìkan lọ lọ bí tètè fẹ́ ra mú nìyí ọlọ́run ni òjì ọjà àbálẹ̀ ọmọ yẹn jẹ́ ọmọ secondary school ẹ wọ́ọ̀nù àwọn ọmọ yìí kọ́nà lọ́mọ àti ọkọ̀ ilé it's not a good thing. gbogbo àwọn ìkẹyẹ lẹ́ẹ̀sì tẹ́ni ọmọ èyí bọ́kùn lọ èyí máa ń dìbò fún yìí èyí rò máa ń ṣe ọkùn èyí wà kọ́rọ̀ pẹ̀lú ọkùn èyí máa ń bọ́gbẹ́ kọ̀ gun ọ̀kadà gbogbo àwọn tẹ́ni yẹn fáwọn ọmọ yìí àwọn èèyàn ti pé you are going extreme tí nǹkan ọba ti ẹ̀ jábọ́ díẹ̀ ni ó jábọ́ ìtùmẹ̀tọ́ ààbò ní kí ni yóò kù lára wọn ẹ wá fún wa ní tẹ́lifíyà ìsìlámù forty percent fọwọ́ fifty ọmọdé secondary school ọjà kùtàdì ọdẹ university okùn tẹ ẹwà ló ń ṣe wèrè kí ó ti ṣe wèrè láti ilé yẹn ilẹ̀ fura ọlọ́mọdé ọmọ ọyàwó ẹ̀yà kúyàwó ẹ tírẹ́nì àwọn ọmọ yín kan wọlé ọkọ ẹni tí ò ṣe sùn lórí ẹ tírẹ́nì àwọn ọmọ yín ọkọ lẹ́ni tó fẹ́yàwó tí ọ̀bọ bẹ́ẹ̀ ṣe sùn lórí ẹ tírẹ́nì àwọn ọmọ yín àlálẹ́ ìbáadá ti sọ̀híyà kọ́mọ gbàwẹ́ monday thursday ẹ máa jí wọn lóru fún fìlà ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́ àmọ́ monday to friday kèése torí ọlọ́run torí sùkúù ni friday sunday wọn ò jì sí sáàtì ẹ wá lẹ́ni ọlọ́run ní yíba fẹ́ni ọlọ́run ní ẹrú èbó ní ẹrú èbó ẹjọ́ mọ́tò tó friday ẹ̀ ti di wọn láàárọ̀ tán lè tètè kíni o tán lè tètè múra fún sùkúù ọwọ́ àti sunday yòó àsọ̀bá ọ̀wọ́ ọ̀tìkà ètè jí wọn fún àwọn ọmọdé àti mọbi tẹ́ ń pa àwọn lọ pé láti mójútó wè mọ́ mójútó tọ́ lọ́wọ́ tọ́lá ẹ̀jẹ̀ mọ́tò friday torí sùkúù friday sunday ẹ̀ jí wọn kò sí ilé tí ó kẹsàn-án tí wọ́n lọ ìbàdàn bí ọ̀rẹ́ sànú wa pọ̀ àwọn ilé kífà ìdé sunday ọ̀pọ̀ ìbàdàn ẹjọ́ mẹ́rin tó lọ mọ́dúrásà ẹ̀kẹ́ wa selective kọ́mọ̀dé ilé ike tí wọ́n ti máa pa aláǹgbàkì tí wọ́n ti máa kọ́ lọ́pọ̀ ilé ike tí ó ti kéwù gidi tí wọ́n mẹ́sìn òun ni ẹ̀kọ́ tí wọ́n ti ní ọmọ tako fáwọn sàádé ẹ má mọ̀ lọ ilé tí wọ́n ti máa pété fáwọn sàádé tí wọ́n ti máa bú àwọn sàádé ilé ike àwọn àfẹ́ ẹni ọlọ́run ni ẹ mọ̀ máa yẹn lọ kálẹ̀ yóò lórí ilé láyé àtọ̀ jama ẹ mójútórí rẹ̀ ọmọ àwọn àti wà lùjọ náà ààrẹ ẹ̀yin tọ́lọ̀ bá ní ẹlówó lọ́nu yín ẹ máa kọ́ mọ́sálásí o ànábì àtàwà níbi ẹ̀mọ́ bá náà láàyè mọ̀sídà bá náà lọ́wù láwù baitan fìlìjàn ẹni tó bá kọ́ mọ́sálásí fọlọ́ tọkọ ilé fọlọ́ ọlọ́run nìkan kọ́lé fọlá lè jẹun náà àwọn mọ́sálásí tẹ̀ táwọn sáwọ́dí ń kọ́ sí nàìjíríà ẹ̀rí umu zubaidi umu òkèlè kan obìnrin wà fún àwọn tó ń kọ́ ẹ bá lówó ara tá a fi máa wọ àlìjánná nìyẹn jàmáà so clear ara rẹ̀ kẹ́tírọ́tù díkì jàmáà kí mo pè é mo fẹ́ round up láìpẹ́ mímọ́ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ mímọ́ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ fẹ́ jẹun ẹ rántí ọlọ́run ẹ fẹ́ wọ tọ́lẹ̀tì àwọn àkárù ń bẹ tí wọ́n máa kọ yín ẹ máa láàárọ̀ àwọn àkàrò àárọ̀ àwọn tó kẹ́lẹ́ mọ́tìlá ìsàmà bísímìlá ìdílé àdúró àsìbí àlọ́ láìlà ìlà òlà ìlà dáwọ́lá ṣẹ̀rí kálá ẹ gbìyànjú ẹ máa rántí ọlọ́run gan ara tẹ́ fi wọ àlìjánná kábùmù lùkọ́ yìí mímọ gbé bínú mi tẹ́ ẹ bá rí tọ́yẹ kẹ́ ẹ fi bínú ẹ ṣe sùúrù yóò bọ́lọ̀ máa lè yàn ní lótì èbí àdì nínú ìsìláàmù èèyàn á máa rí lótì òní kì í sọ máa lè ẹni ọlọ́run ó tún wá ní ọmọ àlèlà abẹ́ sí èsè kíni Islam fẹ́fẹ́ pé orí tó jẹ́ pé orí ráìtì ni ó máa ń lé o ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fúnra wa Ọlọ́run jẹ́ mi àti yín ká lè lò èèyàn ò rí tó yẹ kéèyàn bínú ẹ wàá ṣe sùúrù torí àdìbà nàbí àṣàlà ń sọ pé ẹ tó wájú pé màá ń káàdọ̀ màá rẹ̀ ìzà ẹ tó gbé bínú kàmí wà wúwà yẹn sọ̀tẹ̀ ó sì lágbára á ń yùnà fìdá pé kó fìyà jẹ ẹni yẹn àbí kó implimẹ́ǹtì ìbínú yẹn dàáwù lọ́wọ́ yọmọ lọ́kìyàmà aláàrú sí ìlàkàláyì ọlọ́run wà á pè jọ ògbé ìdàlùkìyàmà níwájú lórí táwọn èèyàn wà nílẹ̀ báyìí ọlọ́run wà á pè rọ̀ṣí ráṣí ọ̀rẹ́kọ́ òbí lọ́kàláyì ó lẹ́bi inú ọyá mọ́lá àbùjẹ́ náà ọlọ́run tó wá ṣe kí ni o yọ wà á fún nínú àwọn obìnrin àlùfóò àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tí mò ń sọ lẹ́ẹ̀kan torí náà ká máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ tí n bá ní ká máa ṣe sàárà kì í ṣe sàárà àti Yorùbá pé wọ́n ríran sí ọwọ́ tí ó wà ra wọ́n nìkan ra mọ́tà mọ́kànlá tí ó wà lọ sọ́jà àbáyé wọn fáwọn olùsọ àbí aṣọ àlòkù lọ́wọ́ fáwọn èèyàn wọ́n èè ríran sí mùsùlùmí àwọn olórí ibú náà máa ń ríran àwọn ọ̀tá ọlọ́run ìfẹ́lẹ́ sàárà yá sí ọ wọ́n ní ọmọ lọ kẹ́ téèyàn rẹ̀ bá wù kíkọ ọmọ lọ gbà láàdá sánàbí lẹ́ bá lọ téèyàn kúta àjọ kírun sí ládó òkè wùdù lálágbà kì í ṣe bẹ́ẹ̀ àdékẹ́ sára yàtí ọ ṣe láìsí lọ fáwọn haúsá ní gẹ́gẹ́ lára o àbí kí lọ sọ́dọ̀ àwọn haúsá ní ọjọ́ lára sọ́dákọ̀ rẹ̀ ní wọ́n fẹ́ ra pẹ̀tò mọ́sálásí fowó lẹ̀ ọ̀rá wọn ní olùkà tí bàbá wọn kú sọ́ńṣọ́ ìtúnu àwẹ̀dé ọ̀rá wọn sùn ní ọ̀rá rẹ̀ gbà fún wọn lóúnjẹ ilé yàgbọ̀ ọ̀rá wọn tí wọn ò rí nǹkan fún wọn sàárà àjọ ojúmọ́ bọ́ bá ṣe lágbára kì í máa ná ń tọ́lọ́ fún ọ ni sótìyé dẹ̀ máa ṣe ń torí tọ́lọ́hún torí àdìsá ní kí mọ̀ nípa sọ́dà kọ̀bí sọ̀dà kọ̀tù ibi tí ìgbọ́ àwájú ìlà ẹni tó bá ń ṣe ìtọrẹ àánú hàn ká pè ń tọrẹ àánú ká mọ̀ pé ń sàárà torí yorùbá sàárà yorùbá tó mọ̀tò mọ̀ burúkú dání ẹ bá máa ń ṣètọrẹ àánú lẹ́ni tó fi ń wá ojú rẹ̀ ọlọ́run ọlọ́run ó jẹ́ ọ parí ọ̀rọ̀ rẹ̀ sínú àdìsọ́nù kọ́lọ̀ ṣe dáadáa sáwọn òbí wa ó ti lé àdìsí ń bẹ lórí eléyìí gbogbo wa tá a lòdì láyé ẹ ṣe dáadáa sáwọn òbí ẹ jẹ́ kọ́mọ̀ pé ń tí súnà kọ wa òun lè ṣiṣẹ́ dáadáa sóbì ẹ tẹríba fún wọn ẹ náwó fún wọn ẹ bá wọn fọṣọ ẹ bá wọn tọ́nà ilé wọn ṣe ẹ bá wọn gbálẹ̀ ẹ bá wọn pàfúùmù ní ilé wọn ẹ ṣe tí ọ̀jẹ̀ kí ni wọ́n máa dùn tí wọ́n àwọn bímọ táwọn àfáà bá ní kan máa lọ ń kọ́. àwọn àfáà ní mọ́sálà nínú àfáà tó bá sọ fún ìyàwó rẹ̀ pé kọ́mọ̀ sí dáadáa sóbì á fura sí irú ìyàwó náà irú èèyàn wo nìwọ náà fẹ́ hmm. á fura sí. èèyàn ti á kó sọ́wọ́ pọ̀ ọlọ́run tó kó sọ́wọ́ náà já àná mọ́ ṣùgbọ́n táwọn sọ fún ẹ̀yin obìnrin wípé ẹ ṣe dáadáa sọkọ ni pẹ̀lẹ́sì rẹ̀ sì tèmi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tán máa ń lè mọ́yàwó wọn ìyàwó fara ni wọ́n bóyá wọ́n di pé nígbà wọn fẹ́ ìyàwó kejì orí àti èmi ní òsì ìrànlẹ́ mọ̀ ó sọ fóun náà lágbára kan lọ́wọ́ àti mo fẹ́ lọ́wọ́ àti ọ̀lọ́wọ́ àti wúwo kí ni mo fẹ́ lọ ọ̀lọ́run ìfọ̀ tó máa bí ọ̀dá lọ ó rí pé bìnrin ọlọ́run òun náà ti máa pé ìyàwó yẹn kú gbọ́sọ̀ ọlọ́run yé kí ẹ̀rẹ́ yóò be tó bá ní pọ́pọ̀ rẹ̀ òjò ọmọ ọlọ́ọ̀bì kan màá rí sí pé obìnrin yẹn ló ní problem tá a bá kó hundred jọ ninety ninety rẹ̀ obìnrin ló ní problem kéésì torí pé mọjọ́ kan yìí mo máa wọn kéésì

àwọn ọmọ tó rórí dùn lára tiẹ̀ náà kò ní bẹ́ẹ̀ káwọn òbí rẹ̀ ọba lójẹ́ lára rẹ̀ gbogbo omi dẹ́kọ̀kọ́ rẹ̀ sáà yọ̀ǹda fún fura òun fi náà tẹ ọkọ rẹ̀ tọ́wọ́ pé òfin náà tẹ̀wọ́ lọ ya olórí ibú ọkọ ọwọ́ àgbà pé tó ọlọ́run mọ̀ gbà ó ayé ti wá tó da gbogbo ògbà lọ́mọ àwọn òbí rẹ̀ bó o ṣe ń sẹ́ndì ó sákàtì lọ́mọ sẹ́ndì rí sákàtì bẹ́ẹ̀ lọ́mọ wo àwọn tọ́wọ́ à ń tòsí ìtàn ṣèbí tọ́lá ìlú náà ọ̀sà wọ̀ ọ̀kọ̀ lọ màá bọ̀ sẹ́ni five thousand bá mi gbá gbogbo nílé wọn jọ bá mi ra kíní air fresh bá mi di kíní yàrá wọn. ayé ti rọrùn láì ọkọ rẹ ọkọ di owó tí wọn náà bá jọ ọmọ gidi tí èso ọmọ ọkọ rẹ ò ọlọsọ owó rẹ náà tó ọkọ rẹ ń gtd tí èso owó lónìí sa eight nine four first bank tí èso owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó tí wọn náà ọkọ rẹ ọmọ

àwọn obìnrin máa kó sí challenge wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń sọ tó bá jẹ́ páwọn ọkọ yín lọ́wọ́ àǹtalẹ̀ ọ̀tọ̀ ni tí máa sọ fún un ibẹ́ ni òfin ní pọ́blẹ́mù ní ọkọ̀ ẹ bá wù kọlọ̀ fúrẹ̀ sí ní pọ́blẹ́mù ní ọkọ̀ ibẹ́ ẹ̀sì ní pọ́blẹ́mù sọ fún yí ẹ̀yẹ ṣe dáadáa sọ́kọ̀ tó ti yé tí wọ́n fẹ́ ah, kẹ́ tílé rẹ bá dàrú èmi ò ní fẹ́ kọjá ìyàwó mẹ́rin mo dẹ̀ ti fẹ́ méjì ọ̀rẹ́ bí mo n mójú nkẹta ni mò ń dànù owó náà kan yìí tó bá bá níbẹ̀ tílé yín bá dàrú sẹ́yìn màá kó ogun yín fọ́dọ̀ fámìlì yóò ní dàrú o bàbá rà fún àtọ́jọ́ ní dàrú ni ẹ má dà wàhálà ìtílé rẹ bá dàrú kò ní fi ọ tọ́ wá rí o lè tẹ̀ ìyàwó kejì bó mi ìtàn lọ dìbò mẹ́ta mẹ́rin márùn ìyàwó kẹrin lọ́lọ́ ṣe bẹ̀ irú tọ́ wá sá fún ikọ́ tó padà lọ pàdé yóò jù tọ́ sá fún lọ ẹ ti làákẹ́ ìsọ̀rọ̀ yìí ní sọ̀jú bá ń lọ tí fámìlì ẹ bá dàrú èmi kí bọ̀ ọ̀tún ṣùgbọ́n tá à ń sọ fẹ́yìn obìnrin pé tẹ́ bá jẹ fámìlì yìí ń gbóná ìwọ máa ṣe dáadáa sọkùn díẹ̀ díẹ̀ yóò máa rọ̀ ní kéde ooru tí ọba wá rọ̀ lára rẹ̀ bí mo ṣe máa ń sọ fáwọn obìnrin tẹ́ ẹ̀ bá jèrè ọkọ ẹ má sọ pàdánù ọmọ ẹ gbọ́ Yorùbá mi o bẹ́ẹ̀ bá jèrè ọkọ ẹ yọ kan single entity òun lọ́kọ ẹ má pàdánù ọmọ tẹ́ ẹ bá bímọ márùn èrè márùn ọmọ mẹ́fà èrè mẹ́fà tó o bá wá torí ọkọ tó o pàdánù ìwọ ló ṣòfò o jèrè ọkọ àwọn ọmọ ẹ̀dẹ́dọ̀ tó ya fọ́ọ̀gì mọ́ mọ̀ ní akẹ́lẹ́ àdúgbò wa ní ìsìn tọ́wọ́ ti lọ láwọn ọlọ́pàá àbáwọn civil defense yọ́ ọmọ ìyàgbẹ́ ara ni yes ìyá yẹn rẹ̀ ń tilé ni o ó tó jẹ́wọ́ olé tọ́bẹ̀ lè rí fẹ́ ṣèṣì múra bí alákọ̀ọ́rin ah lágbájá fún ti dáràn wọ́n ti mọ́ several times ìyá yẹn wá rè kódà gbọ̀ngàn sókè ọ̀jọ̀ kan ní ṣe láti rọ́lọ́pàá báyìí ah lágbájá fún ti dáràn ọmọ rẹ̀ máa ń gbà yẹn kódà wọ́n gba ọmọ ìyá àti wa kan tó súnmọ́ ní nine hundred and fifty thousand ìyá yẹn jọ́ta àwọn ọmọ ìyá wa kan lọ báyìí torí kí wọ́n múra bí alákan ó sì pèsè pé tó wá mú mi lónìí ọmọ ọ̀daràn òwúrọ̀ ọlọ́run ara mi ò yá ó ní màmá àwọ̀ amú ní ah, alhamdulilayi ó ń gbàtẹ́ ẹ̀ bá jèrè ọkọ táwọn ọmọ ẹni tẹ̀lé ọkọ lọ ń jà fún àwọn ọmọ rẹ eléyìí agógógógó èyí obìnrin wọ́n ti rẹ lóyún ọlọ́mọ ọdún mẹ́tàlá obìnrin kejì òun ti dàmúgbó ọkùnrin kẹrin ó ti di kidnapper sọsọ ó torí ọkọ nìkan ó tó sórí ibú ọmọ ẹ mójú táwọn ọmọ èmi ń lọ ti o pàdánù ọkọ o tó pàdánù òkè ni o ṣùgbọ́n tó o ń ṣe dáadáa sọ́kọ rẹ o mójú táwọn ọmọ rẹ tó o jèrè ọkọ lónìí àwọn ọmọ lè di yáàrí ìyá gíní ìrẹ́lẹ́ àwọn ìpínlẹ̀ rẹ̀ wà yóò wọ́n fi ọ lójú ìwọ náà wà di ọ wà di coin torí ọmọ ṣe kéde o pàṣẹ tó bá ọkọ lónìí nǹkan tó ọjà ọmọ ó ọkọ lọ́la nígbà ọmọ bá ṣe kéde o àbàtà torí náà èmi ò o náà ẹ ṣe dáadáa sáwọn òbí yín ọlọ́run jẹ́ kí ọmọ ṣe ṣe bá ti mójú tó àárín yìí náà ilé ká gbogbo ẹ̀tẹ̀rẹ́ randolph àwọn nǹkan tó pọ̀ bí ààrẹ ní ká máa wá ìmọ̀ mímọ̀ wá ìmọ̀ lójú ọ̀nà ẹ̀sìn ara tí máa jẹ́ kéèyàn wọ àlìjánná òun ni kàfà wà àrọ́ mìíràn àwọn opó àwọn ọmọ olùkọ́ kí randolph á mọ̀ ikú sí gbogbo wà so gbogbo wa bá dáwà bìjà náà náà ẹ jẹ́ ká mójútó àwọn opó àtàwọn ọmọ òrukàn táwà láàrin wa ọmọ lẹ́sí bàbá rẹ̀ ti kú gbogbo àwọn ọmọ ìkámẹ́dì boko haram ní ìlú wa kámẹ́dì kidnapper kámẹ́dì kámẹ́dì kámẹ́dì ayakila sẹ́ẹ̀dì gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ àlá ẹ̀yin lẹ́wọ̀n ara ń tọ́ yẹ kẹ́ ẹ máa ṣe ẹ wà láì tí mò ń sọ yé mi tóbi bá da aṣọ kan tọkọ bá fẹ́ fara ní ọ kò ní wà kọ̀ǹfọ̀tébù tẹ́ bá ti dá sáwọn ọkọ yín ẹ lè lo dídá yẹn àbúlágbádá abu àbúlá abu àìṣà àbú kọ́sù ẹ wá rí mú lágbájá tí ọkọ wọn kú ju orí mi ọmọ mẹ́rin lọ́wọ́ sí màá tọ́ lọ́nà ọmọ mélòó ọmọ mẹ́rin àmì ẹ̀jẹ̀ àbò tó wà ní jésù yẹn ẹ̀jẹ̀ àbáwọn mú sọ́dọ̀ wọn obìnrin sẹ́mọ̀ máa firi ọkùnrin lórí wà bí ìdìbò lè má firi obìnrin lòun ẹjẹ́ ká mú sọ́dọ̀ ní ẹ̀kọ́ lọ́kù bẹ̀yìn láti rí kẹ́ ẹ máa sanwó sukùl fífẹ́ ká máa lásọ fún gbà léyà ìgbà tí ẹ parí yunifásitì káwo ṣe kí ni o ká tẹ́ẹ̀kẹ́ nínú ọmọ mẹ́rin ẹgbọ́bìnrin ẹmọ ọmọ kan sọ́dọ̀ ó sì pé ẹ̀sìn ó ń fẹ̀sìn ó ń kẹ́kọ̀ọ́ ẹ̀ ń tọ́jú ẹ̀ kì í ṣe kórìí kò sí fún ọmọ yẹn lẹ́ẹ̀mọ̀ ẹ̀rọ kèrè fóun náà kọ̀ ọmọ ogun lè báwọn ọmọ yín ṣe rí náà lòun náà rí ẹ̀ áńdù rẹ̀ bí ọmọ tẹ́ bí nínú nínú wàhálà mẹ́rin ẹ̀rì lífẹ̀ fóun bí mélòó ẹ̀yọ̀ kan ókú mélòó báwọn mẹ́ta wúmọ èlé náà tó bá mú kan sọ́dọ̀ òun àtọ́kọ̀ ẹ̀ ókú mélòó méjì méjì ń kọ̀ wá wá rò pé ah, àwọn ilé ìkéré ilé ìtúyà sí ilé ìfọ́yà àtọ́wárí fámìlì mẹ́ta mẹ́rin ní àfẹ́ ilé gbé fifty lẹ̀ ilé gbé fifty thousand lẹ̀ ilé gbé fifty lẹ̀ ó di two hundred jẹ́mọ́ wúmọ ẹgbàá two hundred ẹ lọ máa bìí ṣiṣẹ́ àwọn ọmọ méjì eléyìí wọ́n kéré ọ̀sán ẹ̀tí ọgbà àfọ́dọ̀ ẹ̀yìn náà lẹ́mùtò ẹ lọ máa fowó yìí ẹ má na o ẹ lọ fi ṣe bísínẹ́sì ni o profit tọ̀ba ní òfin mamójú ọ̀tọ̀ àwọn ọmọ mélòó sáà plan fáwọn ọmọ olùkọ́ àwọn ọmọ olùkọ́ wá di kọ̀ǹdọ́ wọ́n ti tọ́ọ̀dù wọ́n wá ń da inú òdùnú so torí àmọ́ bí lẹ́tọ́ bá mọ̀ ní àlàjá àdéhùn tó pọ̀ bí ọjẹ́rẹ́ so ẹni tó bá mójútó ọmọ òrukàn ànábì sọ ládàtọ̀ wà bẹ́ẹ̀ ana wà ká fílùlìyẹ tí mi fìlì jánà àkàdà wà àṣàrà bí sàbábàtì wà lóòsùtọ̀ ànábì sọ ẹni tó bá mójútó ọmọ òrukàn èmi àti ẹ̀ àjọ wà lálùjẹ náà bí ìka ìfàbẹ́là àti ìka àárín gbogbo ni so àwọn opó náà àdìsí bẹ lórí ẹ̀ pé àṣáyí alàlà adúlọ̀ mùsùlùmí ẹni tó ń ṣe wàhálà lórí àwọn ọmọ òrukàn lórí opó àtòlòsíjẹ́ tó ń ṣe jihad sójú ọ̀nà ọlọ́run sójú àlùjọ náà pọ̀ o àlè sọ tán sọ́márì ni pé gbogbo ń bẹ́ ẹ bá ti gbọ́ kó dà ẹ ṣe kí n wá fi parí ẹ̀ èèyàn ò ní wà lùjẹ́ náà àfi kó jìnnà fẹsẹ̀ rẹ̀ àfi kó jìnnà sí kéne òun ṣe dáadáa lóòótọ́ òun tó ń pààyàn èèyàn tó ń pààyàn òdìjọ́ ọ̀dìjọ́ náà àtẹ́tọ́fẹ́ ọ̀jọ́nà yóò wà jìnà síṣẹ́ ọmọ ẹ̀nà iṣẹ́ ọmọ ẹ̀nà ní kápáyàn iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa yáwó èlé ò ní yáwó èlé iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa búra ò ní búra iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa parọ́ ò ní parọ́ iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa sọ̀rọ̀ ẹ̀yìn ò ní sọ̀rọ̀ ẹ̀yìn iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa jalè ò ní jalè iṣẹ́ ọmọ ẹ̀nà ní ká máa fẹ́yún ò ní fẹ́yún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á wà jìnnà sísẹ ọmọ náà ọlọ́run àbí síwá lọ́mọ àlùjá náà wò wọ́n síwá lọ́mọ náà ọlọ́run gbogbo ń tá a bá ń ṣe tó lè jẹ́ àwọ̀ náà ọlọ́run àbí ọ ni jẹ́ kó rọrùn fún wa ká lè fi ilẹ̀ gbogbo ń tà ṣe tí ó di àwa àlùjá náà ọlọ́run jẹ́ ó tó máa rọrùn sí fún wa wá borí ẹ̀sẹ̀ mi wa àtàwọn ọmọ ìyá wa tó ti lọ àtàwọn òbí wa àtàwọn àfáà wa tí wọ́n ti lọ kó o já rí ìyọ̀nù rẹ láyé inú sàárè àtijọ́ bíi àkìlámù allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته